òun lọ́lọ́run ọba ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa ààwẹ̀ Ramadan níjẹ́ra 1438 ó di 25 léni tí mi ò bá ṣe mistake èyí tó túmọ̀ sí wípé gbogbo ọjọ́ tó kù tá a fi gbà ààwẹ̀ ọ̀pọ̀ ju àríwẹ̀ rí ìkojú márùn lọ àwọn ẹni ọlọ́run inú wọn máa bàjẹ́ báyìí inú wọn ò ní dùn ṣùgbọ́n àwọn tó bá jáwọn èèyàn ti wá ń bì

aweta tá a jẹ sàárì tá ìfitọ́ lẹ́yìn ipá àní ṣe kí ni o àní jẹun lọ́sàn nàìjíríà la kan sí wáyé tẹ́lẹ̀ mélòó náà ní jẹun lọ́sàn mọ́ tẹ́lẹ̀ mélòó làwọn ti ń jẹun lọ́sàn mọ́ oúnjẹ àárọ̀ àtàlẹ́hùn gan-an ó tún lágbára fẹ́ lòmí ọlọ́mọjò nira ń bẹ̀ accident ló ti ṣẹlẹ̀ àìmọye èèyàn kan wá ń bàdàn ìkúnnù so àwa dúpẹ́ fọ́lọ́run pé àwa ń bẹ láyé à ń bẹ láàyè ọlọ́run ṣàánú wa jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ rọ̀mọ́tọ́nà láyé gbogbo àwọn àjọsìn wa lọ́sàn-án lóru àwọn tó tún ṣe itikaf nínú mọ́sálásí ní university of Ìbàdàn tá a wà yìí ọlọ́run kó gba ìjọsìn yín tó bá jẹ́ pé láì látúlẹ̀ kọ́dídì bá ti kọjá ọlọ́run jọ já sípò àti ṣekùngẹ́ rẹ̀ tó bá já sípò ara àwọn òru tó ń bọ̀ òun lọ́wà ọlọ́run mọ́jì ó fò wá ru أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة الإسراء Quran chapter 17 láti àyà 39 òun ni wọ́n ti ní ká gbé ṣùgbọ́n tá a bá wò dáadáa àyà 39 ó ní tàálùkù ó ní ìbátan wàmúná sábà sí àwọn àyà kan tó ti ṣáájú thirty nine títú àyà thirty nine láì jásípá atọ́ka sí àwọn àyà kan tó ti ṣáájú rẹ̀ ìtumọ̀ rẹ̀ lè má pé tó torí pé ntọ́lọ̀ ọba fi bẹ̀rẹ̀ rẹ̀ dálíkà ó túmọ̀ sí pé a ti ń sọ̀rọ̀ kan bọ̀ jẹ́mọ́ àmọ̀rọ̀ pé táà ń sọ́yà àbí òye àwọn ọ̀rọ̀ kan lọ́lọ́run ọba ti ń bá bọ̀ tọ́lọ́run ọba ẹ̀ ń bàjẹ́ pọ́lọ́ ní ọlọ́ léèké ó níwọ̀nba irú àwọn tó rí báyìí ismul ishara ni wọn a máa fi tọ́ka sí nǹkan tó bá já sí pé ó jìnà a máa túmọ̀ pé nǹkan yẹn nǹkan eléyàn tó bá já sí pé abo ni tílíkà ni wọ́n máa ń ṣùgbọ́n gbà míì ńlá ṣe sọ fún ọ pé bó ṣe wù kọ́ ọlọ́run gbọ́ lárúbáwá tó lárúbáwá rẹ ọ̀tẹ̀ ríba fún tùmọ̀tọ́ lọ́n bá gbà lérò nínú kùránì ni ló fi já sí wípé àwọn nǹkan kan bẹ téèyàn bá fẹ́ gbọ́yé yóò tún wá lọ wo bó lọ́lọ́run ọba ṣe lò ó kò rọrùn fẹ́nìkan láyé tí nǹkan ọba jẹun lérí ẹ̀ kó ní lárúbáwá kùránì rọrùn ìní ń gbà táwọn kan wọ́n rò pé àwọn ọmọ lárúbáwá àwọn ọmọ náà wù dáadáa àwọn ọmọ dáadáa wọ́n wá fẹ́ fọ́ọ̀tì ọlọ́run àwọn àfáà wa ń ṣàlàyé fún wọn pé àṣẹ ẹ̀mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àyà kan tí wọ́n rò pé ah it is not grammatically coherent ẹgẹ́ tí ilé ìsìn létà làwọn á rí i pé àsólòdò ni yín lárúbáwá tẹ̀ ẹ̀ rò pé yẹn lárúbáwá bí àyà tì ná kìdáàbà tó bá jásí pé tó o bá lọ wo ibi tọ́lọ́run ti sọ̀rọ̀ yẹn tó bá jásí pé wọ́n bá sọ́rú fún èyí ti kọ́ wa nílé kéwú tó o bá ti rí ń tọ́wá lórí òṣùwọ̀n fa àlà bí tẹ̀sídìí láàyè mọ́sídàrí rẹ̀ tẹ̀fọ̀ìlù lọ́mọ ń jẹ́ wáhádà ìwáhídù kọ́tọ̀à yòkọ́tíhù tẹ̀kùtì án abàdà yòábìdù tàbí dáàdì àwọn tí wàá rò wípé otu wàkálàmà lọ́ọ̀rù Mùsá tẹ̀kìlímà ọlọ́run tó wá sọ̀yún tó jẹ́ pé kálàmà yòkálímù tẹ̀kìlímà ọ wá fẹ́ jẹ́ kó yé wọn pé àṣẹ mọ́sídàrí fáàlà ó tún lè wá ní fìhálà wàkádàbù. bí aya tì na kìdába ọlọ́run sọ pé wákàtàbò bí aya tì na tẹ̀kìdíba ọlọ́run á jẹ́ oyọ wípé àṣẹ lárúbáwá rẹ yóò máa tẹríba fún lárúbáwá kíni lárúbáwá Quran ìyẹn lásẹ̀ mọ̀ wípé dhalika mimma awha ilayka rabbuka minal hikmati wàlá taj'al ma'a Allahi ilahan آخر فتلقى في جهنم ملوما مدحورا àwọn ọ̀rọ̀ kan tọ́lọ̀ ọba ti ń bá bọ̀ ọlọ́run ọba ń sọ fún wa nípa àwọn almaniyat àwọn nǹkan kan tó jẹ́ èèwọ̀ àwọn nǹkan kan tó yẹ kí mùsùlùmí ó jìnà sí àwọn nǹkan kan tí ó yẹ kí mùsùlùmí ó máa ṣe àwọn nǹkan tí ò yẹ ká bá lọ́wọ́ mùsùlùmí ọlọ́run ọba ń sọ àwọn nǹkan yẹn fún wa ẹ máa ṣe léyìí ẹ máa ṣe léyìí ẹ má ṣe léyìí ẹ má ṣe léyìí nínú yìí ló wà àsára ń tọ́lọ̀ ń ti kọ́ sọ fún wa nínú súrà yìí òun ni pé ká jìnnà sí mímọ́ ṣẹ́ òbí ìwà méjèèjì tó o bá lọ wò láti àyà bíi twenty three ọ̀rọ̀ pé ṣe dáadáa sóbí rẹ má ṣẹ́ òbí rẹ wá kọ́dọ̀ ọ̀rọ̀ gbóka aláàtàgbódò ìlà ìṣà wàbẹ́lẹ́wà ìdá ìgbìmí ìsáàdà. tó o bá lọ wò àyà yẹn sórí súrọ́tù lè sọ̀rọ̀ ara àwọn súrà tàwíìdì ni ọ̀rọ̀ tọ́lọ́ ń fi bẹ̀rẹ̀ rẹ̀ gan ọ̀rọ̀ ìmánì ni ọ̀rọ̀ mímọ́ ọlọ́run lọ́kan ni súrọ́tù ìsọ́rọ̀ ara súrọ́tù tọ́lọ́ ń fi ṣe rọ́dù fún àwọn tọ́já sí wípé wọ́n ń ṣe ṣákù iyèméjì ń bẹ lọ́kàn àwọn nípa ọlọ ọlọ́run ọba gbé ọ̀rọ̀ ìsọ̀rọ̀wù wàlmẹ̀rọ́jù wá ìrìn àjò tí ọ̀sẹ̀ rẹ̀ rí láyé tí ò sì lè ṣẹlẹ̀ táyé ò fi parẹ́ ìrìn àjò láti Mákà láàrin òru sílẹ̀ mọ́ lọ sí jerusalemu ní masalasi Baitul Maqdis masalasi tó wà ní akúsọ́ láàrin òru kan láti mọ́sálásí akúsọ́ ẹ̀sìn táwọn àáfàá ní ẹ̀sìn àlùbúrọ́ọ̀kù ẹ̀sìn funfun yẹn òun náà ló gbà nábì anabi sallallahu alaihi wasallam gbogbo ń lójú ọ̀nà sọ fáwọn amaka mo rí nǹkan báyìí mo rí nǹkan báyìí wọn wọn bá nínú bẹ̀rẹ̀ súrà yẹn anabi sallallahu alaihi nínú rìwáyà tó fẹsẹ̀ nílẹ̀ àfáwà ibùdó kẹfì ìrìgbè wa níbẹ̀rẹ̀ yìí náà ni bánàbí sallallahu ó láwọn àyè kan bẹ nínú kùránì inú òun máa ń dùn sí kí ló fà tínú ànábì dùn sí torí wípé ọlọ́run ọba ó ṣe ìdọ́fà nàbí ìlà yìí yìí ọba sọ pé ẹrú mi tòótọ́. tọ́ ọba wo bọ́ọ̀lù ọ̀hún ọba ṣe gbé wa mímọ́ ni fọ́lọ́hún ọba àṣẹ asọ́rọ́ ìsọ̀rọ̀wù gan ìrìn àjò òru ní jẹ́bẹ̀ nocturnal journey ìrìn àjò tá a ṣe lóru ọba tọ́já sí kó mẹ́rú ẹ̀ àlẹ́dí asọ́rọ́ bí abúdì yìí ẹ̀rú rẹ̀ táwa lẹ́rú ọlọ́run ọba nàbí yuna Muhammad sallallahu alayhi wa sallam làṣẹ sọ gbogbo àwọn kírísítẹ́nì ayé gbogbo àwọn pásítọ̀ ayé ẹrú ọlọ́run nìyí ẹlẹ́yìn ẹsẹ̀ ẹrú ọlọ́run ẹlọ́mọ ọlọ́run nìyí ṣùgbọ́n ẹ lè jẹ́rù ìjọba tí wọ́n bá jẹ́rù ìjọba só ti yé èmi jẹ́rù ọlọ́run jíjẹ́rú ọlọ́run oore lọ́jẹ́ ìdùnnú lọ́jẹ́ kán fi ọ́ ti sọ́dọ̀ ẹni tó dá sánmà àti ilé ayé ọyẹ kí inú rẹ ó dùn àpadà sí ibú tá a fi ní jẹ́rú ọlọ́run ọlọ́run mẹ́jọ ṣẹlẹ̀ sí wa. tó wọ súrátùlì jíìnì wa á nà húlà má kọ́ ma ábídù lọ ìyẹ̀dọ̀rúhù káàdù yàkú núnà alẹ́ nígbà tí ẹrú ọlọ́run tó jí lóru àṣetọ́ ọba fẹ́ jẹ́rú ọlọ́run tòótọ́ ò fi gbogbo òru rẹ sọ àwẹ́fẹ̀ lọ lọ́sẹ̀ ń bọ̀ tó bá ti lọ tán ní ti gbà mú àlẹ́ inú ń aṣọ fáfá tẹ̀fá máa sùn lọ mùsùlùmí máa ń jí lóru omi ńlá ìlà pọ̀ ní ìwọ tọ́já tó wà máa wẹ lómìn ẹlòmíì náà kú máa ń jí lóru ọmọ ṣe tàájúdù tàájúdù tiẹ̀ tàájúdù alifesibúùkì fesibúùkù ní máa fi ṣe tàájúdù tiẹ̀ tààṣubú tààjúdù àlìkíni àlùwọ̀sábí ó rí gbogbo àwọn ọmọ ọlọ́mọ yóò máa sẹ́ndì rọ́ọ̀sì wọn kò ní í sinú rẹ̀ yóò máa dùn wọ́n máa sẹ́ndì píjọ síra wọn yóò máa fẹ̀yìn wọ́n máa sẹ́ndì voice message síra wọn tààjúdù tiẹ̀ ní ẹ kò ní í sùn inú rẹ̀ ń dùn àpọ́n ni èyí tó yẹ kọ́ lọ́ọ́ má rí kò fẹ́ má rí òun àtòmí ọjọ́ àmọ́ chat wọ́n jọ máa ṣe kíní kan wọ́n yá send voice message ayé tí ẹ̀yìn tí ẹ̀ tó ti ayé tó ti àbáyé yìí mòkú ti ń bẹ ní ìsìn ẹ̀ẹ́tọ̀ máa ṣe kí ni ẹ̀ẹ́tọ̀ máa wòrà yín ọwọ́ ọpẹ́ ẹ̀lẹ́ fọ́ kanra yín ni ẹ̀kẹ́ ń bara yín nú jẹ́ ọmọ wò báyìí ṣùgbọ́n ò ní lè ṣe kíni ò ní lè fọ́ọ̀kàn ayé ò lè dìbẹ̀lọ́ọ̀bù débẹ̀ wọn wọn lè develop technology ò lè develop débi pé wọ́n wà wà l'Amẹ́ríkà èmi ọ̀ wà Ìbàdàn ìwà máa fọwọ́ kọ̀ ìtí wọ́n ṣe náà ni pé tẹ́ẹ̀fì para yín ló jẹ́ tẹ́ẹ̀fì máa ní problem ọmọ wa wo obìnrin ó tún lè sí gbàyà lẹ́gbẹ̀ẹ́ ìgbàyà mẹ́rin náà ṣé wàá wo private party mi ṣé wàá wo ìkébé super ọ wàá wo ọmọ wa print èṣù wàá wà life attention tàbí kó o ní problem ọmọ wa masturbate wà ní problem medical problem wà tó ní spiritual attack ntẹ èbó lè ṣe nu wọn lè ṣe láyé kí wọn wà bàdàn kó wọn wà lẹkọọ kẹ wá fọ ọkàn ráyìn technology ò lè dìbẹ lọta yóò fi parẹ́ wọn lè develop ẹ débẹ̀. lẹ́yìn ìgbà tọ́lọ̀ wọn bá sọ eléyìí tán tó fi jẹ́ kóyè wá pé àṣà gbọ́dọ̀ jẹ́rùsìn ọlọ ọwọ́ ń sàwọn ọ̀rọ̀ ọlọ nínú tọ́lọ̀ ń kọ́ wá sọ fún wa nígbà tó ń sọ pé ẹ sọ́ra àṣẹ ẹ jìnnà sí òkú kùlùwà lè dá yìí ẹ má ṣe àwọn òbí yẹn. àṣẹ nínú nǹkan tọ́lọ́wọ́n ọba àlékè ọlá tó sọ fún wa nínú súrà yìí tọ́lọ́wọ́n ọba jẹ́ kóyè wa ni pé ká mọ̀ yà wọn ká sì mọ̀ yìí oní nàápà mùsùlùmí ò kí ń yà wọn a gbọ́dọ̀ jìnnà sí àtẹ̀bùvírù wàlẹ̀ ìsọ̀rọ̀ ó ń bẹ nínú àwọn àfọ òní mímọ́ àwọn tí wọ́n ń fa rọ́kọ̀ wàtẹ̀bùvírù àwọn kan dẹ̀ sọ pé nafsu ni ọ̀rọ̀ pọ̀ lórí ìyẹn kí ni túmọ̀ ẹ̀ ni pé tá a bá sọ pé ìsọ̀rọ̀f iná ìyẹn wà ibi ti náwó o tún kọjá àlà ìsọ̀rọ̀f ni ibi tí ó yẹ kó o náwó o tún ni ṣùgbọ́n tẹ̀bù fíìrù nítòhun máa ń sábà túmọ̀ sí ni pé ní tí yẹ kó o ọ̀ ń ra fóònù fún kìí ṣe ìyàwó rẹ̀ alálè rẹ̀ ní òfin lówó àwọn eléléégún wọ́n ti bá wọn sún àsìkò eégún ọdún eégún wọn sí kíni ẹ̀yà rẹ̀ so ọ̀táwọn pẹ̀kìtì wọ́n sọ fún eégún wọn nínú àwẹ̀ àbọ̀ ọ̀gbọ́ wọ́n sì tún lórí láyà wọ́n lọ na àwọn mùsùlùmí mọ́nú mọ́sálásí lásìkò mọ́gíríbì bí Fáyọ̀ṣe gómìnà Èkìtì bí orí àyẹnú se máa ń mú tó jẹ́ pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ yọ so ti yé tí yọ́ dẹ̀ máa ṣe bí ẹni pé òun nífẹ́ àwọn mẹ̀kúnnù kí ni step do wọn náà ti máa wọn kan nù wọn ṣùgbọ́n sọ yẹ kó rí bẹ́ẹ̀ àwọn mùsùlùmí ń ẹ wá ní wọ́n ṣe wọ́n sọ tóbi jọ lọ ẹ tún na ìmáàmù tán fi lọ admit àwọn mùsùlùmí sílé ìwòsàn tó bá já sí pé mùsùlùmí ló ṣe bẹ́ẹ̀ àwọn náà kú ní àwọn náà ní gbogbo ẹ̀ wọ́n Boko Haram ti dé kìtì ẹ̀ẹ́kẹ̀rin Boko Haram in Ekiti State ṣùgbọ́n nígbà tí wọ́n na mùsùlùmí lásìkò tán fẹ́ sínú ààwẹ̀ wọ́n tó sáwọn ní nǹkan lórí ẹni tó bá wò lórí nẹ́ẹ̀tì ẹ̀ mọ̀ wípé sincerely ó yẹ kí wọ́n ìyà gidi ló yẹ ká fi jà àwọn eléṣù yẹn ẹ má dẹrú ẹ̀wò nìbàdàn tẹ́ ẹ bá dẹrú ẹ̀wò nìbàdàn ẹ jẹ̀yìn ẹ̀yìn níṣu ṣé ẹ gbọ́ tí mo sọ yé tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ ọdún eégún gan lẹ́yìn ààwẹ̀ tẹ́ ẹ bá gbé sàárà yín kọjá ojúbọ òòṣà sótìyé ẹ jẹ̀yìn ẹ̀yìn níṣu àwa ń kírun à ń sọ bọ́ọ̀lù ń tóbi sá lọ sẹ́nìkan ládàá lórí àwọn torí tí kálukú ṣe kàn ti sọ bí tí kálukú òde sí èèyàn ń jarẹ́ wọn fún yé ọ jẹ tẹ̀mí ó níbẹ̀ ni ìjẹ tẹ̀mí àpẹẹrẹ nu ìwọ náà wà àwọn tẹ̀tẹ̀ máa ń ṣe dìsẹ́mbà ọmọ rí báńgà gbòò gbòò àpẹẹrẹ pé ibo lọ ń lọ inú báńgà wà wá ní ìsìn à ń gbààwẹ̀ wà láì kíìsì wà nínú òlu ládùúgbò tiwa o lè jí láago kan aago méjì wọ́n fẹ́ ra fùfú wọ́n fẹ́ rẹ jáde o tún lọ mọ́sálásí dán táwọn ẹ̀ bá parí mọ̀ síbẹ̀ o wọ́n wọ ọtí. jama wàláyà rí píìsì nínú òlu àánú wà àwọn olówó tí wọn ènáwó téèyàn bá wọlé rédíò ní èsì gbogbo sponsor program lọ táwọn ẹ̀ bá tún táwọn ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ wọn ò ní ṣe bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé ẹ̀wọ̀ léyà àwọn ọ̀pẹ̀rẹ̀ léyà kálukú ọ̀jẹun inú kálukú ó dùn ibi tá à ń lọ ó ti yé kálukú ẹ̀sẹ̀ kálukú ti júwèé ibi tó ń lọ àwọn tí nara wọn lẹ́gba anímọ̀jẹgba ẹran ẹ̀yà ọmọ ẹ̀yà ọmọ ẹ̀ná ọmọ òsì ọmọ burúkú tó bá wá rí bẹ́ẹ̀ wọ́n ti sún ọdún eégún yẹn síwájú ìwọ́ wá ń rélé eégún ìwọ́ wá náwó fún wọn iná àpà yẹn ọlọ́run ní àmọ́ ṣe bẹ́ẹ̀ asọ́mọ̀ yéésù gbogbo àwọn tó bá náwó wọn síbi tí ọ̀dà àwọn lord guys àwọn ìwọ náà fún lówó tiẹ̀ àwọn tí ń bóra àwọn oní beauty contest àwọn lòun fún lówó wọn ní ẹjọ́ jẹ́ cosmate ni òun ni class rep yín lọ́wọ́ á náwó rẹ̀ síbi tí ó yẹ àtẹ̀bùdíwù nìyẹn gbogbo àwọn tí bá ń ṣe bẹ́ẹ̀ ọmọ yéésù ni wọ́n ó yà bí òye bákan náà ọlọ́run ọba tó wá ń sọ fún wa nípa wípé ara ń tá a gbọ́dọ̀ sọ̀ra fún òun ni ká má máa pa ẹ̀mí ká má máa pa ọmọ nítorí òṣì gbogbo òwò ọlábọ̀ṣàn ọlọ́run bá ń bọ̀ wí ọmọ yẹ oyún ọmọ yẹ àwọn girlfriend tó o ti fún lóyún o fẹ́ gbádùn ara rẹ aló o ti ráìpù fún marriage onípọ̀ndà graduate ní ọ̀pọ̀ ọ̀fẹ́ fẹ́yàwó ọwá ń dọ́gbọ́n yọ́lẹ̀ ẹ̀dá àwọn ọmọ ọlọ́mọ ọ̀ndọ́gbọ́n wú wọn láta méjì mẹ́ta ń bẹ̀ ó yíwọ́ ọmọ ọlọ́wọ́ oníkàlọ́ sẹ́yún ẹ̀rù òsì ń bọ̀ ẹ̀rù bọ̀ǹdà graduate ní ọ̀ ń bọ̀ ìyẹn òjì ò lè ṣe nìkáyì you are not ripe for marriage but you are ripe for fornication ọlọ́run bá ń sọ fún ọ́n bíi pé má ṣe bẹ́ẹ̀ ìwọ tó ọjọ́bìnrin náà sótìyé ọlọ́ni ẹ má pa àwọn ọmọ yín látara pé ẹ ń bẹ̀rù òsì àwa láṣèjẹ ẹ̀mú fáwọn ọmọ yín ẹ̀yin tẹ́ ẹ jóbi wọn ìnà ọ̀tẹ́là òǹkà nàgbẹ́tọ̀ àwọn kẹ̀lé wọn. gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti sẹ́yún rí ẹtú bá lọ ọ̀dọ̀ ọlọ́run aláforíjìn lọ́lọ́ ọmọdé ọ̀nà làwáyí má ṣe sì tọ ọba bá ti rí kó o lè kúnjú ara rẹ ọ̀ọ́yà lọ fẹ́yàwó ọwọ́ awosẹ́ ọmọ ṣe bọ́ ọmọ bàtà ní ni àwọn èèyàn máa gbé bàtà fún ọmọ jẹun bó ṣe kọ́ ọmọ àtisẹ́rí tó máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wá ni pé ẹ̀kọ́ tá à jẹ́ ká wà arrogant sincerely tó burú kéèyàn kọ́ ọmọ card àwọn tí ọ̀rọ̀ ní two hundred ẹni tí ọ̀rọ̀ lọ́ndẹ̀ ò ní èrò ní one thousand student sábà ìjàkadì hundred eh, five hundred one thousand ó ní hundred two hundred student máa ń rà lẹ́yìn àwọn kọ̀ọ̀kan tó bá jẹ́ pé on level ní sẹ́yìn pé level wà ẹgbẹ́ kó bí ẹ̀sẹ̀ di three thousand sí kọ́nà láàrin oṣù kan ṣe ní àjàkadì one thousand bẹ́ẹ̀ ṣùgbọ́n olùkọ́ tó yẹ ọbẹ̀ subscribe nǹkan kan wọ́n ti mọ̀ pé àáfà ń ta the charter wà láì eré bí eré ọ̀kẹ́rì pọ̀ só ti yé kò sí tó burú tájídé sunday tẹ́ẹ̀bà ní lecture kò sí tó burú ńbẹ̀ kí wọn náà máa wá nǹkan sínú ògbòrò tó máa rówó èyí tó fi àmọ́ sẹ́nu tó máa ṣe sìnà ọ̀fẹ́ yàwó lọ́nà alálì <clears throat> àwa ṣe bẹ́ẹ̀ nígbà tá a wà graduate regret yẹn èmi máa ta abatu sauda ní university of Ilorin màá ta oyin màá ta sọ́ọ̀tì màá ta gílọ́ọ̀fù kódà mo gbọ́jàdé NASFAT dánwò ní gbogbo ọjọ́ Sunday national NASFAT láti Ghana tó bá wá sí ọmọ Ìlọrin tó bá wá yóò wá ara oyin lọ́dọ̀ mi yóò ra bá tún sàwọ́dà yóò ra màá tún sọ bí yóò ṣe lò fún un mo bá ń já kírẹ́dìtì lọ. nígbà tí mo wà lọ́nà mi regret ẹ̀rí Aya tó wá tẹ̀lé gẹ́lẹ́ ọlọ́nlẹ̀ gbọ́dọ̀ ṣe zina wà látẹ́kọ̀rọ̀ bù zina ẹ má sọ̀nà rárá gbogbo tó fi lè sọ́mọ́ zina ìwọ náà mọ̀ máa wo obìnrin olóbìnrin ó lè jẹ́ oṣù zina rẹjú rẹ̀ ńlẹ̀ máa wà ní kọ̀rọ̀ pẹ̀lú obìnrin ọ̀fẹ́ kọ ní tutorial ẹ fẹ́ discuss kí lẹ̀ ń discuss tẹ̀ lè débi gbogbo ayé ti rí nìyí ìwà àtọ́bìnrin kan intermingling àlèfìtìlá tó o ti ń rọ̀pọ̀ mọ́bìnrin wàá ṣe zina. máa bòbìnrin lọ́wọ́ máa románsì obìnrin máa kíìsì obìnrin máa obìnrin gbogbo rẹ̀ ṣe bákan náà sí íńtánẹ́ẹ̀tì gbogbo àwọn obìnrin olóbìnrin máa ń èyí máa ń sẹ́ndì gbogbo bákan náà ọjọ́ obìnrin kọ́ ọ máa fi ọ̀ṣọ́ ara rẹ lẹ̀ kọ́ ọ máa ara rẹ lẹ̀ gbogbo lè fa gbogbo ń tọ́ba rí báyìí ọlọ́ọ̀ni ẹ̀ wulẹ̀ tí ẹ̀ débẹ̀ rárá kọ́ má di ẹ̀ máa rí bínú ọba ọlọ́run má jẹ́ rẹ̀. ìpànìyàn kẹ́ tó máa pààyàn ẹ àwọn tẹ́ pa ní nàìjíríà ìlú tán ti ń pààyàn ìbínú ọlọ́run ní máa ń ṣẹlẹ̀ ń bẹ̀ ti ń sọ̀rọ̀ ẹ forensic research ẹ̀kíní kan expert kí lè gbọ́mọ lẹ́yìn ẹ̀ ṣe báwọn kan ló ń pààyàn ní sókà mélòó la gbọ́ pé wọ́n fìyà jẹ nínú wọn Clifford Orji ṣe ẹ rántí ẹ rántí Clifford Orji ṣe ẹ gbọ́ nǹkan kan mọ́ ọkùnrin àjẹyàn ẹ ti gbàgbé à èyàn má tètè gbàgbé níwùsì kí lè gbọ́ lórí Clifford Orji ṣe ẹ rò káwọn èèyàn kékeré ní ra èèyàn lọ́wọ́ ẹ̀ ní ra páàtì lọ́wọ́ rẹ̀ ó yẹ kó yẹ yín àwọn alágbára ni kí lẹ gbọ́ lórí ẹ̀ mọ́ Bọ́lá Àgè ọmọ wọn lẹ́sà òkè tọ́jẹ́ fọ́wá gọ́ọ̀nà wa lọ́yọ̀ọ́ state rí tọ́wá bíbélì fáwọn èèyàn tó gbógun ti Islam tó ní Islam ò ní rí mú mi lójú ayé rẹ̀ Islam wá rí mú mi ẹ mọ̀ bí wọ́n ṣe pa Bọ́lá bí adé àwọn tó padà Kúdí Abíọ́lá abẹ́ẹ̀ ti gbàgbé ìtàn Nàìjíríà kọ́nà ti pa àwọn tó padà kíní kan lọ́pa kíní kan kọ́ pa àwọn tó padà wàláhì tó bá dàrú láyé ọ̀dàrú lọ́dọ̀ ọlọ. mọ̀súdì ká sì máa wọ Abíọ́lá ṣe bẹ́ẹ̀ rántí kí ló ṣẹlẹ̀ sí Abíọ́lá ẹ̀ gbàgbé ìtàn ni àwọn ẹni rẹ Muritala Muhammad ṣe bẹ́ẹ̀ rántí bá ṣe ṣe wọ́n ẹ mọ iye àwọn èèyàn tẹ́ ẹ ti pa ẹ pa àwọn tó jẹ́ ní ọlọ́run ẹ pa àwọn eléṣù ẹ mọ iye èèyàn tí wọ́n pa ní Maiduguri lórúkọ Boko Haram wọ́n pa ìmọ̀ye àwọn èèyàn ní Maiduguri ló kọ Boko Haram gbogbo àwọn tó dá wàhálà Boko Haram múlẹ̀ àfitán bá túbá ìtọ́tọ́ sí wọn ní Ramadan la yìí ìtọ́tọ́ sí wọn látàyé àti inú sàárè àtọ̀nà Ọlọ́run bó ṣe fún wọn. wọ́n pa àìmọye àfáà wọ́n pa ìmọ̀ye mùsùlùmí kódà international amnesty embaka report wọn tí wọ́n gbé jáde they killed more Muslims than Christians la fẹ́ sọ fáwọn Christians pàápàá àwọn kan ẹ bias religious bigotry ọ̀ndàkà láàmú ẹ wá ń ṣe bí ọlọ́pọlọ kúkú ṣe ẹ̀rù gbólódò gbogbo wa ní gọ́nwà those days tẹ́ẹ̀mọ̀ rò pé mùsùlùmí è lọ sùkú àjọ kantin lọ lágbàáyé ni tá a bá sọ̀rọ̀ àkẹ́ sọ̀rọ̀ ni tá a bá sì sọ̀rọ̀ àwọn òkú ní guardian a ní tribune tí ọba wa sọ ayé ẹ̀yìn kú níwèé ìròyìn ẹ̀ láwọn iléeṣẹ́ tí ọba yín gbé ayé ṣùgbọ́n tó bá di lọ́rùn wà láì kó lè dàrú wọ́n wá sọ pé christian náà pa christian mélòó wọ́n pa north mélòó ni population christian ní north gan mùsùlùmí ló wà wasted nínú wàhálà boko haram nínú àwọn olùkọ́ tó kéde pápárí ui níbí usas maru ibi mìíràn débi boko haram àìdíkòrò náà ti pa wọ́n ui náà ti parí linguistics àwọn ará oríta mẹ́rin tí wọ́n lọ rajà ẹmọye tápá nù wọn mùsùlùmí pọ̀ nù wọn àwọn tí bódìjà ẹmọye tápá nù wọn ẹmọ àwọn ọmọ ìyá wa tán lọ rẹran léyà wọ́n pa wọ́n dànù àìwá àti ìmọye àwọn kùfáàbù tẹ́ ẹ bá ń gbọ́ gòní gòní haruna gòní yàyà gòní yàkú gòní ní Maiduguri nínú èdè wọn hafidu nìyẹn tó ti akurani níjẹ́bẹ̀ àìmọye àfàlẹ́ wéèsì lórí Boko Haram ọlọ́ni ẹ mọ́ pààyàn ẹ ti pa àwọn èèyàn nínú ìlú yìí àfi ká túbá ẹ wá ọmọye táwọn union mọ́tò táwọn náà ń pa láàrin ara wọn eléyìí fẹ́ jẹ gbogbo yín tẹ́ ẹ bá ti mọ̀ tán lẹ́nu Lagos l'Ògùn State n'Íbàdàn àìmọye làwọn union mọ́tò pa ẹ̀yin ọmọ oníkánífà ẹ̀yin náà pààyàn ní yín ẹ pààyàn kámpọ́ọ̀sì la wà yìí tí wọn náà bá wà nínú kóòtù bọ́yá ẹ̀yẹ fraternity ní tiẹ̀ àbí àké àbí gbogbo àwọn ẹgbẹ́ burúkú tẹ̀ máa ní ọ̀ọ́yá lọ disconnect ara rẹ̀ kọ́ ọ sọ pé ó ṣe mọ́ mùsùlùmí ni wọn tọ́ ọ̀bá máa bó ṣe ṣe wọ́n ara àwọn adarí MSS wọ́n kọ́ bó ṣe ṣe jẹ́ kó yé wọn pé Islam ní lóko tèmi tó ti yé ọmọ ẹ̀jẹ̀ tẹ́yìn ọmọ kóòtù náà ń pa láàrin ara yín ẹ bá ní clashes láàrin ara yín ẹ̀yin náà ń pa àyàn gbogbo ẹ̀yin tọ ẹ bá wá ń ọlọ ọlọ́run lẹ̀ gbọdọ ṣe bẹ́ẹ̀ àyàfi tó bá òdodo tó ọba ló gbé wá sẹ́ẹ̀rí lè sọ́ra ṣe nàìjíríà láàánú gbogbo àwọn tó bá fẹ́ wọn

ẹ ti pa àwọn ẹni rẹ ẹ ti pa Abíọ́lá ẹ ti pa Múrítàlá Muhammadu ẹ tún fẹ́ pọ́ sí àwọn tó wà ń bẹ Ọlọ́run ní fún yín ṣe yóò dojú ti yín ni Ọlọ́run ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má pààyàn ìwọ tó ń sẹ́yún náà apààyàn ni ọ́ tó ti yé gbogbo ọ̀nà tí pànìyàn kú sí tó pín sí Ọlọ́run ẹ ṣọ́ra níbẹ̀ bákan náà ẹ̀yin tẹ́ ń jẹ́wọ́ ọmọ òrukàn Ọlọ́run ẹ má jẹ́ mọ́ wàlá tẹ́kọ̀rọ̀ bú ẹnìkan kú ìwọ ló guardian fáwọn orphans àti widows dúkìá àwọn ẹ̀mọ́ jẹ́ táwọn ọmọ yẹn bá ti bàlágà ẹ dúkìá àwọn lé wọn lọ́wọ́ bákan náà ọlọ́run ní ẹ̀mọ́ máa jàǹbá àdéhùn ẹ̀ pé àdéhùn ni torí kọ́lọ̀ ọbọ̀ òbí wá nípa àdéhùn gbogbo wa aládéhùn wà á sàdéhùn fún òyìn wà á tó tú àdéhùn ìwà àwọn ẹni ọlọ́run kọ́ yẹn. jama ọ̀rọ̀ bọ́ sórí àwọn olóṣùwọ̀n sọ́tiyé òṣùwọ̀n kóńgò òṣùwọ̀n skéèlì àwọn aláṣọ èèyàn ra ẹ̀wà kóńgò kan agolo mẹ́wàá lọ́yẹ̀ kọ́ bá ń bẹ̀ àìdílì bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹwà mú kóńgò oníke ẹ̀tì bọ̀nú omi tó gbóná bọ́ọ̀dì ẹgbà wọnú nígbà tá agolo mẹ́jọ bá ń bẹ̀ agolo mẹ́sàn-án bá ń bẹ̀ àbọ̀ tẹ́ ọlọ àbí tẹ́ ẹ bá ní ó ti ra petrol fifty litres ọkàn rẹ̀ balẹ̀ pé yóò gbèmí dé Kano ó sì kúrò nìbàdàn ọkọjá àlọrin báyìí láàrin Ìlọrin sí bẹ́yà Niger State bó bá tán nínú mọ́tò à atẹ́gùn lẹ́fẹ́ sí ẹ̀dá níwájú ọ̀nà. ṣé torí owó náà ni gbogbo orú ilé ọlọ́ńlá gbọ́dọ̀ ṣe tẹ́ ẹ dórí àwọn à ń lo skéèlì gbogbo ọ̀nà tó sùn wọ́n pín sí ẹ̀yìn bàbá aláṣọ èèyàn raṣọ ọ̀pá mẹ́wàá mẹ́wàá náà ni ẹjọ́ bá ń bẹ́ẹ̀ bákan náà ọ̀rọ̀ bọ́ sórí ìwọ́tọ̀ ọmọ rìn arrogantly with pride yóò máa wá rìn bí ẹni kóhùn gan lọ́mọ dálẹ̀ àti sámà fún ṣẹ̀rí ọlọ́wọ́n bá ní ẹ mọ́ rìnrìn àrìn yẹn lórí ilẹ̀ kẹ́ ẹ wá máa rìn bí ẹni pẹ́ ti ẹ̀ lé dálẹ̀ lu ẹ̀ lé dálẹ̀ lu bó ṣe wù kẹ́ ẹ ga tó ẹ̀ lé ga tókè ìtumọ̀ ẹ̀ ni pé ẹ máa lọ tó láwọn ìbádùn rahman alẹ́bí iná yẹmuṣú náà alálẹ́ àrùbẹ̀ àwọn náà. وإذا خاطبهم الجاهلون قالوا سلاما sẹ́ẹ̀rẹ́ àwọn ẹni ọlọ́run èèmọ̀ ṣe gànàgànà lórílẹ̀ ìwọ tó lọ́hún bá pé sípò kan à ń sọ pẹ̀lú àṣọ ọlọ́run gbogbo aládépò tó àwọn àwa nàìjíríà ara wa tó ní Ọláwà, gọ́vnà àwọn tí wọ́n ra mọ́tò 298 kìlò ọkọ̀ rẹ̀ mílíọ̀n mọ́tò tí ó gbé wọn lọ náà àlùjánnà àwọn èèyàn ya wèrè ní nàìjíríà wàláì ẹ mọ̀ wá rò wípé ṣé wèrè làwọn ilé orí wọn dàrú ni wọ́n ní wọ́n ọmọ ní mọ̀mọ́ sòkígbẹ́ kí lẹ fẹ́ fi mọ́tò 298 even jẹ́ ń sọ fún àìdílì lẹ́yìn pé mọ́tò ó ní èsì ó ní rédíò ó ní tẹlifíṣàn ó ní fìríìjì tún wo kí làwọn tọ́ mọ́ ní ó jẹ́ bulletproof kí ni wàhálà alẹ́ alẹ́ yín owó tó tó ṣe bọ́jẹ́ẹ̀tì òdìdí kọ́ńtírì ẹ sì fi ń ra mọ́tò ẹ dẹ̀ ń pè mọ́ra yín lọ́wọ́ ẹ wá sọ pé recession ẹ̀yin gan lọ́gẹ́ tó dá recession lẹ̀ gbogbo owó nàìjíríà ẹ wá ń pin tó rẹ̀yìn lẹ̀ wà ń bẹ̀ ẹ̀yin lẹ̀ ń ṣòfin ìmí inú yọ́ọ̀mọ̀ gba sálárì mẹ́ta lóṣù èèyàn jẹ gọ́fúnà nílùú wọn ní Kwara yọ́ọ̀mọ̀ gba sálárì gẹ́gẹ́ bí ẹ́skínní ẹ́sgọ́fúnà èyí ń wọlé lóṣooṣù èèyàn tó jẹ́ sẹ́nẹ́tọ̀ ó tó di sẹ́nẹ́ president yọ́ọ̀ máa gbowó eléyìn lóṣooṣù ẹ tó ti ṣòfin èṣù tẹ́ ẹ bá kú bẹ́tàn ẹ tó máa gbowó tẹ́ yìí ẹ fẹ́ jẹ Nàìjíríà pa ẹ̀ ní farari jẹ́. jama àwọn ọmọ da Nàìjíríà rú ọ̀pọ̀lọpọ̀ wa rèsì lẹ́yìn súdẹ̀ǹtì lẹ́jọ́ kọ́ yìí mo rántí ìgbà tá a fi wà ní undergraduate nínú àwọn ọmọ eh, èèrí bíi téèyàn ti di bisikíìtì mu gààrí rí àfi láàrin bisikíìtì fi mu gààrí ọ̀kan náà ọmọ yàtọ̀ bisikíìtì mu lónìí ọlọ́run ti gbóhùn náà ga lónìí níjọ ọmọ ọlọ́ọ̀dọ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ tí mọ́tò rẹ̀ gbé mi kí wọ́n ti bisikíìtì àfi mo ní kámpọ́ọ̀sì sọ̀rọ̀ <laughs> gaari yọwà sọ́kò sọ́kò ọmọ sọ́kò kúlíkúlí kulikuli torí rogodo àbá kò tó rówó ra sọ́kò tẹ́nìkan bá ra bisikíìtì àwọ̀ ajá ra wa lọ́wọ́ ìwọ ra bisikíìtì ten naira èmi ọgbẹ̀yọ kan bẹ̀ àwọn náà ọgbẹ̀yọ kan àwọ̀ àfihàn gaari sọ́yẹ kó rí báwọn ẹ tún wá ń gbowó lọ́wọ́ school fees ìjọ ojúmọ́ ẹ tún ń gbowó lé mọ́ lọ́wọ́ rìsíìtì èmi ní fáìlì èmi máa ń kíìpù nǹkan rìsọ́ọ̀tì jáàmù mi bẹ́ẹ̀ ń lé wá owó tí mo kọ́ sàn gbà sí ọ̀fìlọ́rin bóyá three thousand plus owó hostel one thousand and ninety naira fún odidi session kan i have the receipt nígbà tó wá di pé wọ́n wá ní acceptance fee àbúrò wa kan fẹ́ẹ́sì acceptance fee lásán ó ń lọ bí elógun ní kí ló dé gbogbo owó tí mo san lọ́dún mẹ́rẹ̀ẹ̀rin kò tó acceptance fee tí wọ́n fẹ́ san ẹ bà nàìjíríà jẹ́ ẹ bàlú yìí jẹ́ ọlọ́run máa ń tọ́tọ́ sí yín ẹ ju masses inú suffering àwọn èèyàn ń suffer látara pé wọ́n bà nàìjíríà jẹ́ wọ́n bẹ̀sìn wàjẹ́ mọ́ wa lọ́wọ́ wàláì tí nàìjíríà bá dáa churches ó fà àwọn tó rí náà àwọn tí ò lè bẹ̀ lọ́n kí nàìjíríà ọ̀dà àwọn kèfèrí wà ń bẹ̀ tó rárá tán fi ń ṣe kàmpéènì yẹn ẹni tí ò rí sẹ́kọ̀ ọmọ ìbàwá church olóyún ọjọ́ pípẹ́ àìmọye ó tẹ́ pé operation lásán wọn ègbè dìde ojú ojú àwọn àlùbáṣọ́ọ̀bù kan wá máa ń ṣe olójú camp ní àìmọye christian tó bá sọ operation bòjú gbogbo tẹ́ẹ̀mà ní pé jésù ló lè ṣe dókítà ní ọ̀kẹ̀bọ̀ ọ̀pẹ́rẹ́tì ojú rẹ̀ tọ́lá láàfíà oyè kan ṣe kìnnìkan wọ́n sọ operation kan tí wọ́n gbọ́ wọn jáde ní ìsìn ẹni ké jésù ló lè ṣe olóyún ọjọ́ pípẹ́ oyún tí wọ́n sáré tí wọ́n gbé sí kátà tí wọ́n sọ pírẹ́ṣà àárín ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ti dọ́lọ́mọ wọ́n sì ràn fún rẹ̀ pa wọ́n ní jésù ló lè ṣe ló lè jẹ́ òbí mọ́ rọrùn ẹni ayéde oyún máa ń kàn sórí bẹ́ẹ̀ dé gan láwọn ìlú mi dókítà wà fọkọ ọlọ́run tu ọ̀ láwọn dókítà tó wọ́n mọ̀ sí ọ̀pẹ́rẹ́ tó tún máa karú kíyà tọ́jẹ́ pé kí ni wọ́n mọ̀ pọ̀ lọ́wọ́ wọ́n mọ̀ páwọn eléṣù ń bẹ ẹ wá bàlùjẹ́ tán ẹ wá fẹ́ sọ gbogbo ẹ̀ di kí ló pẹ́ ìwọ náà wá rìnrìn àrìn yẹn a máa ṣe bẹ́ẹ̀ tọ́lọ́ ń bá gbà wá dépò irú àwọn tí ń rin àrìn yẹn ìkáwọ́ ọmọ ṣe bẹ́ẹ̀ rántí pé wọn náà ti sọ́fà rí ọ̀pọ̀lọpọ̀ wọn sọ́fà àwọn dókítà wọn ní kíkí ni ó káfárá ọjà àwọn ọ̀gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ní tí ó ṣòpa àbẹ̀rù ọlọ́run nìyẹn nígbà tọ́lọ́run bá wá bá gbogbo ọ̀rọ̀ yìí lọ tó ń bá lọ tó ń bá lọ àwa bọ́ sínú tẹ̀síìl gbogbo ń tọ́lọ́run ọba ti wá kàkalẹ̀ yìí nínú àwọn pé ìtọ́pa wá láṣẹ àti àwọn ìwà abẹ́yìn àti àwọn ìwà abú tọ́lọ́wọ́n bá ní àjìnà sí ọlọ́wọ́n bá wa ń sọ wípé dhalika mimma awha ilayka rabbuka minal hikmati àṣẹ gbogbo ń tà ń yẹn ara ń tọ́ lọ́n fi ránṣẹ́ ọlọ́wọ́n ọba ara ń tó fi ránṣẹ́ sí gbogbo ayé nìyẹn mínàlẹ̀ hikima nínú ọgbọ́n àṣẹ a bá ń wá ibo láti rọgbọ́n inú ìsìláàmù lọgbọ́n wà tá a bá ń wá òye ibo láti róye inú kùránì lóye wà gbogbo ń tá a ti ń kà á bọ̀ yẹn àti míì ka wa ọlọ́run ọba ló fi ránṣẹ́ ó fi ránṣẹ́ sànàbí wa Muhammad ọlọ́run ọba wa ni wàhálà àtẹ̀jẹ̀ àlùmọ́ àlọ́ ìlànà àfà pẹ̀lú gbogbo ń tà àti wá sọ fún yín yìí wàhálà àtẹ̀jẹ̀ àlùmọ́ àlọ́ ìlànà àfà ọ̀rọ̀ tàwíìdì la wá bẹ̀rẹ̀ yìí àní ọmọ mẹ́lòmíì pẹ̀lú ọlọ́run ọba tá a bá ń sọ pé àlìgìlá sheikhul islam ibn taymiyyah rahimahullah bàbá ní àlàyé tó kún kẹ́kẹ́ téèyàn bá ka àwọn fàtáwà àwọn àbítírà àwọn àlòbùdíyà sẹ́ẹ̀rí ń tà ń pè ní ìlàwù gangan almabud gbogbo ń tá a bá lè jọ́sìn fún gbogbo ń tá wárí fún gbogbo ń tá máa tẹ̀ kọ̀kọ̀ fún gbogbo ń tá máa dìrẹ́bẹ̀ fún lásẹ̀ máa ń sọ wípé lá ìlàhà ìlàlọ́ kẹ́lìmọ̀ ìlàwù kẹ́lìmọ̀ lá ìlàhà náfúyọ́n ìta ń sọ ń bẹ̀ ni wípé negation nìyẹn gbogbo ń bá yàtọ̀ sọ́lọ̀ ànẹ́gẹ́tì ẹ̀ à ń sọ pé kò sí àṣetà bá ń sọ pé láìláà kò sókè ìbàdàn sẹ́dá àtàntàkì there is no God but Allah translation yẹn wrong there is no deity worthy of worship except Allah irú mọ̀sẹ̀kán àwọn àmọ́ tó pé none has the right to be worship except Allah ìyẹn náà lọ there is no God there is no God but Allah translation yẹn ó wà wà deficient àṣetumọ̀ rẹ̀ ni wípé ọ gbọ́dọ̀ sí nǹkan míì ọ gbọ́dọ̀ sí òkè Ìbàdàn ọ gbọ́dọ̀ sí Ṣàngó ọ gbọ́dọ̀ sí Ọya ọ gbọ́dọ̀ sí Ọ̀ṣun Òṣogbo ọ gbọ́dọ̀ sí Ọbàtálá ìwọ tó ń ṣe ṣéwù ọ gbọ́dọ̀ ṣe ṣéwù àwọn mùsùlùmí kan ṣe ṣéwù yes confam wọn ò tún lọ ṣe náfìlà níbi sàárè ṣéwù tó ti kú

ẹ di ara àwọn abádátùn kúgbò àṣẹ ẹ gbọ́dọ̀ ẹ máa gbọ́ mi ọlọ́run bá máa bó ṣe gbé ọ̀rọ̀ rẹ̀ wá sẹ́ẹ̀rí tọ́lọ́run bá gbé wáyìí àwa mùsùlùmí Yorùbá ọba wa wí púpọ̀ jù torí pé rú ń táwọn kan nínú àwọn lárúbáwá ń ṣe nìyẹn ẹ máa gbọ́ dáadáa ọlọ́ni látẹ́jì almaàlọ́ì ìlà anáhà ó túmọ̀ sí pé ó nínú ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí ẹ̀ ń sin lọ́hùn ẹ má ṣe mistake ẹgbà pọ́lọ̀ wọn bá ń bẹ ṣùgbọ́n ẹ tó wá mú nǹkan míì má a lọ in addition to Allah ìyẹn ni tó sọ̀pọ̀lọpọ̀ wa nílẹ̀ Yorùbá a ní pọ́blẹ́mù níbẹ̀ yẹn ṣé ẹ sì rí ọ̀gá ibi tí pọ́blẹ́mù yẹn ti wá ẹnu mi gbà mo sì mọ tí mò ń sọ àwọn àáfàá jẹ́ kan nu pọ́blẹ́mù lẹ̀ Yorùbá àwọn àáfàá lẹ̀ Yorùbá tí ń bá láwọn àáfàá kèé sáwọn àáfàá ẹni Ọlọ́run ni mò ń sọ kèésà àwọn àfáà tó ń tẹ̀lé kùránì àti súnà mọ́sùn ẹ̀tìmọ̀ àwọn àfáà tá a bá láwọn àfáà àwọn àlùfáà àwọn àfóúnjálàbì àwọn àfáà tí ń dàgbòrò rú wọ́n wà nínú àwọn tó jẹ́ kẹ́bọ kó máa rinlẹ̀ nínú ìlú yìí tí n tí mò ń sọ ọ̀bá yọ èmi kéwú nílé mo kéwú lé mo sún mọ́ àwọn àfáà lé mo máa ń tí wọ́n ń dánwò mo pa láǹgbá dánwò ọlọ́run lọ́mọ yẹ adánrí pọ́tẹ́mi gangan pa fúnra mi. àwọn àfáàlẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn wọn èé ṣe musulmi òdòdó ẹlẹ́bọ ni wọn ọ̀dà ṣé musulmi ló pè àáfàá tó fún ọ tó ní ọ̀lọ́ pọ̀fọ̀ sí ó ní kọ́ ọmọ sọ wípé kinní ló kọ́ lónìí tí bá rí kọ́ gẹ́gẹ́ o sáàfáà ló pẹni tó sọ fún ọpá kan òru lórí ta wàá síbẹ̀ kódà ládùúgbò kan nìbàdàn àwọn láńlọ́ọ̀dù wọ́n ṣe mítìnì bẹ́ka afá àkàntọ́ wa rẹ́ǹtì lẹ́kọ̀ọ́kọ́ ládùúgbò àwọn tí kálukú bá ti jí tán lọ láàárọ̀ ẹbọ ni wọ́n kọ̀ bá nítòsí ibi tá àfà ń gbé wọ́n wá sọ àfà yẹn wọ́n sì mú kóhun ní máa gbẹ̀bọ síbẹ̀ àfọ ọ̀dọ́ ni ó ń wá gbára. don't be surprised ó ń bẹ nínú àwọn tẹ́ kàkà àfà tó wà nínú ẹgbẹ́ ológo ni ó ń bẹ nínú wọn èyí tó ń ṣe kútùbà lórí mímbàrí jimá tó ní ẹlọ́jọ́ OPC ẹgbàrá ayíkalẹ̀ lọ́wọ́ àwọn haúsá ẹjọ́ OPC àfáà náà ní omi ti ṣíríkù lórí mẹ́mbà rí ọlọ́ jọmọ ẹgbọ́n mi yé dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáì wọ́n fẹ́ sọ fún yín pé ọlọ́run bá ń bẹ tẹ́ ẹ bá níṣòro àwọn ọba yín sọ kùránì kalẹ̀ láti bí ọ wà lálára ṣì kùránì tán fi kọ́ wọ́n fẹ́ bá yín sọ kalẹ̀ ẹ máa gbọ́ dáadáa kèé wọn ní interest nínú kùránì wọn àgbà kùránì gbọ́ ṣùgbọ́n wọ́n bàtà táwọn bá ní pé baba aláwo làwọn wọ́n fi tọ́lọ́wọ́n ọba camouflage àwọn èèyàn wọ́n fi ń tàn wọ́n jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣìná ni wọ́n mọ ọmọ tí mò ń sọ mo súnmọ́ wọn so ti yé nígbà tá a fi ń kẹ́ òlé mọ̀ mọ̀ wọ́n ọ̀n bẹ́nu wọn tá a mọ̀ tó níyàwó méjì mẹ́ta kò so yìgìrì ìmọ̀ bá àwọn obìnrin ni ọ̀n bẹ nínú wọn tí wọ́n máa ń sun ẹranko láàyè kìí ṣe pé wọ́n ní wọ́n pè ní tí mò ń sọ wọ́n ò sun ẹran láàyè bí wọ́n ṣe ń sun mọ̀ mọ́ yìí ní sọ́fọ́ kí n má kọ́ lórí burúkú odidi ẹran wọn a máa sun pẹ́pẹ́yẹ láàyè wọn a máa sun olóńgbò láàyè wọn a máa sun àwọn nǹkan míì láàyè láwọn ẹranko tó tún jára mù wọn a máa sun láàyè. àwọn àfáà yìí àwọn ni wọ́n sọ fún ọ pé ẹ lè rò pé ni ọlọ́ọ̀ ni wọ́n àwọn fẹ́ bá yín ka yàsín forty one ẹ pa ẹran yàsín ọ̀gbẹ̀jẹ̀ irọ́ ni gbogbo ẹ̀ so ti yé àwọn fẹ́ bá yín sọ kùránì kalẹ̀ ẹ lọ́ọ́ pa pẹ́pẹ́yẹ méje funfun àfáà ni ọ jẹ́ àtàwọn ìyàwó ẹ̀ tán bá ti wá ṣe eléyìí tán wọ́n fi kùránì sùn mọ́ra ẹ lè rò bẹ́ni ọlọ́run ni wọ́n ibẹ̀ ni wọ́n ti á mọ̀ fún yín ṣíríkù eléyìí ẹ fi kẹ́nu ọ̀nà lé tọ́já sí pé ká máa sọ nǹkan kọ́nà ẹ̀ràn lé ṣíríkù lànàbí àṣàlà ń pè iná rúkọ̀ wàtàmọ́yìmọ̀ wàtíwálátà ṣíríkún gbogbo àsorọ̀ ẹ̀sọ́ kápá ẹ̀sọ́ kọrùn ẹ̀sọ́ kọ́dì ẹ̀sọ́ kẹsẹ̀ ẹ̀sọ́ kọnu mọ́tò ẹ̀sọ́ kẹnu ọ̀nà gbogbo àsorọ̀ kọ́ ẹ fi ń wàsọ̀ ẹ̀bọ ni èmi kí mo sọ bẹ́ẹ̀ òjíṣẹ́ ọlọ́run bá ló sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam wọ́n wàá sọ fún ọ pé eléyìí ẹ sọ kẹnu ọ̀nà ilé eléyìí ẹ gbé sí ṣọ́ọ̀bù eléyìí abẹ́ pílò eléyìí inú kọ́ńbọ́ọ̀dù gbogbo tí mò ń sọ yìí wàláì ó yé mi mọ mọ tí mò ń sọ púpọ̀ ẹ ń bá súnmọ́ àwọn àfẹ́ eléṣù yìí ọmọ kò lórí ẹlẹ́bọ ọ̀tá ọlọ́run wọn ìlọ́fà tọ́jẹ́ pé inú wáàsí wọn wọn àlè sọ̀rọ̀ ṣíríkù tọ́ ọba gbọ́ wàásù wa lórí rédíò lẹ́yìn kan máa dá wákà kan máa dùn wọn àlè ṣe wáàsí gidi àwọn ẹlẹ́bọ ni wọ́n mọ̀ praise nínú wáàsí wọn ẹlẹ́bọ tiẹ̀ ni wọ́n àbẹ̀ ẹlẹ́bọ ọlọ́run ó ní sọ pé wọ́n wọ náà tọ́lá mọ̀ kọ́ máa nájọ làwọn iṣẹ́ ní làwọn jọ ń ṣe wọ́n sì níbi kódà nìbàdàn yìí wàláhì nìbàdàn yìí ó ń bẹ nínú àwọn ọmọ ìyá wa kan tó jẹ́ pé ó ń ṣe tọ́lọ́run dáadáa tó ń káwọn èèyàn ní kéwù àáfà àdúgbò àáfà oníjàlábí àdúgbò àtàwọn àjẹ́ àdúgbò wọ́n dẹ̀ ráǹjẹ̀ ní fàáfàá yẹn nìbàdàn yìí mọ̀ mẹ́tí mò ń sọ yìí mọ̀ màáfà tí mò ń sọ yìí àwọn àfẹ́ ilé yà dóde yọ ẹ̀rọ ni ọlọ́run wọn àjókòó wèrè kalẹ̀ wọn wò láwàní tí ó tóbi bí ẹ bí nǹkan àwọn lélẹ̀ gbá àwọn eléṣù. tẹ́gbẹ́ kí ogun bá sẹ́wọ̀n wọn hàn lé mọ̀ rà jẹ̀mú sí. wọ́n ń bàbá ńlá ògùn wọ́n ń ògùn jẹ́lẹ̀ bọ́lọ́. sọ́tiyé wọn a máa jà sí màámù torí pé màámù lọ́dọ̀ tí wọn kò kó ọbẹ̀ ni tọ́ ọba ti jẹ màámù ìwọ ọlọ́mọ gbó kọ ọmọ jáde tọ́ ọba ti jẹ màámù téèyàn bá kú wọn lọ ọbẹ̀ tọmọ rẹ bá fẹ́ ṣe ní káyì tá àfáà mi bá wá so yìgì àárín ọmọ rẹ àtọkọ rẹ ọ dàrú wọn sàn kan burúkú tàbí kọ́mọ́ ètè bímọ ńlẹ̀ ọkọ wọn ní gbogbo àwọn èṣù lọ́wọ́ àfi tọ́lọ́ ń bá sàánú lókù. tọ́ba tilẹ̀ ti báwọn wọ́n tẹ̀ máa mú ọbẹ̀ gidi nílẹ̀ máa mú fún wọn wọn a máa torí ẹ̀ sábà tẹ́ lọ sí mọ́sálásí wọn a máa gbé pósí lọ ibi tó máa gbé lọ́n torí ẹ̀ àwọn àfẹ́ ẹlẹ́sù wọ́n pọ̀ nínú olú ibi bí nǹkan míì sọ wá rí fàwọn yẹn lẹ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ súdẹ́ǹtì náà ìwọ náà ò ń kírun o tún wà nínú kóòtù ẹlẹ́jẹ̀ kan tẹ́ ẹ fi jọ múlẹ̀ wọ́n ní tọ́ ọba tàṣírí wà kú ò lè kú lọ bá àwọn ẹni ọlọ́run wọ́n sọ tó ṣe fún ọ ò ní kú fi kọ́tísìmù sílẹ̀ ò ń ṣe lọ́run o tún mú nǹkan míì mọ́ lọ́run ìwọ náà ẹlẹ́bọ ní ọ ìwọ tó já sí wípé ò ń ṣe lọ́run ẹ tún ní mítìnì èṣù kan tẹ́ ẹ máa ń ṣe lóru ibẹ̀ lẹ́ẹ̀tì máa ń sẹni tẹ́ ẹ fẹ́ mú jẹ rẹ̀ ẹni tẹ́ ẹ fẹ́ àtáàkì ẹni tọ́sẹ̀ yìí tẹ́ ẹ fẹ́ sàǹdì òun ṣe lọ́n òun kírun ó tún mú nǹkan míì mọ́ ìwọlé ìṣẹ́ni ọlọ́ èyí tó wá kọ́nà fọ́pọ̀lọpọ̀ wa òun lè táwọn òbí wa tán máa ń jáse nínú ṣíríkù wala taj'al ma'a Allahi ilahan akhar fatulqa fi jahannama maluman madhura ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀fẹ́ fẹ́yàwó màmá rẹ wá sọ fún ọ àwọn ti lọ bọ wọn ní pé tẹ́ẹ̀ bá fi wẹ̀rí fúnjọ́ méje eléyìí o fi fọkọ̀ mu o fi se kinní kan ìwọ náà ń kírun ọ̀ ń gbààwẹ̀ bóyá o tó máa ṣe tààjù o tó máa gbààwẹ̀ súnà wọ́n fún ọ ní nǹkan kan tó pẹ̀lú ọlọ́ kírun o tó mú nǹkan kan ìwọ náà ti kó gbogbo ń à ń gbá àwẹ̀ fọ́lọ́hún a tún wá ń lọ ṣe nǹkan míì ìwọ tó ń dọ́gbọ́n yọ lọ sísọ òru wọ́n ń lọ ṣèrìbọmi fún ọ wọ́n ń lọ wẹ́rí rẹ níbi odò wọ́n ní tí wọn ò bá wẹ́rí rẹ ìní ọ̀jẹ́kóbìnrin ó dúró odòbìnrin mọ́kànlá tó o ti lọ́ọ́ fẹ́ẹ́fẹ́ tó bá ti kù díẹ̀ kẹ́ẹ̀ṣe wedding wọ́n ọ̀bá láwọn ò ṣe mọ́ àwọn ẹlẹ́mìí èṣù wọ́n wá ríran sí ọ pé àfikán lọ wẹ́rí fún ọ lódò ìwọ náà tán wá mú àwọn wẹ́rí wẹ́rí pẹ̀lú ọlọ́run èé ṣe mùsùlùmí òdodo wàlá tẹ́jì almá lọ ìlà àná àkàr fàtúlkọ́ fi ìjà nàmà màlúmà màdẹ̀hù jama tẹ́ ẹ bá ti wá lọ ṣe bẹ́ẹ̀ fàtúlkọ́ fi ìjà nàmà ìyẹn láàfin mọ̀pọ̀rọ̀ ṣíríkù lọ́lọ́wọ́ bá ń sọ ọ̀rọ̀ ẹbọ lọ́lọ́wọ́ bá ń sọ sẹ́ẹ̀rí ibi tọ́rọ̀ ṣíríkù tó le dé a máa gbọ́ bọ́lọ́run ọba bó ṣe bá nàbí sọ̀rọ̀ yìí pé wà ànábì sallallahu ọ mú nǹkan kan pẹ̀lú ọlọ́run ọlọ́run nìkan sọ ọ́ yorùbá láti iman kí iman ìwá ò lè bá ti láwọn ọ̀rọ̀ máa ń sọ wọ́n ní àjẹtọ́ bá délé orí sí bá ní kejì ọlọ́run ní jama àtàlọ́pọ̀ ọmọ rẹ ṣe ẹ̀rẹ́ ni tó bá lẹ́ẹ̀sìrìẹ́sì pẹ̀lú wọn bá àwọn rúkìá kọ̀ọ̀kan táwa máa ń ṣe ọmọ páwọn tán jẹ́lẹ́sù yìí transformer a máa gbé wọn tán bá fẹ́ ṣàbúrú iná a máa jó wọn tán bá fẹ́ ṣàbúrú pírọ́blẹ́mù tá a ní ni pé ọ̀pọ̀lọpọ̀ wa a súnmọ́ lọ́n dáadáa kò sẹ́ni táwọn ẹni ibú ò lè attack sọ ọmọ pé wọ́n attack ànábì sallallahu alaihi wasallam tí wọ́n mú irun orí rẹ̀ ṣùgbọ́n níjọ́ tànàbí tọ́lọ́run ti fún ní tí ó fi máa sọ́ra tànàbí súnmọ́ lọ́hùn kò sí ẹ̀rí kankan pátó rí attack so rémi àti yín tá a nídìí ni pé ká dún ní máa àwọn àdìkárù wa àwọn àdìkárù tán ni a máa ṣe láàárọ̀ kò gba minutes tó o bá ti ṣe tààrọ̀ o ti wà nù sọ lọ ó tó dẹ̀yìn àlásàrì ó tó ti ṣe tìrọ̀lẹ́ ọ̀ráyè láàrin asiri sí magribi ó kí magribi tán ó ṣe tìrọ̀lẹ́ ó mu ó ráyè ó kíṣà ìtàn ó ṣe tó o bá ti rántí ọlọ́run òun ti láwọn àkùrá ní rẹ̀ ò ń jìnà sẹ́sẹ̀ àwọn ẹni ibú ọ̀fẹ́ àtáàkì rẹ ayé ó sì máa nira fún wọn tí wọ́n fi wá máa bí ọ̀fẹ́ àfà kí lẹ gbé nìyí kí lẹ gbé jẹ náà torí pé wọ́n ẹ̀sẹ̀tì rẹ ọ̀sẹ̀lẹ̀ sáìmọye àwọn ọmọ ìyá tiwa tá a mọ̀ tàbí níbi àfà irú ẹgbẹ́ wo lẹ wà ẹgbẹ́ bí ibò òun wà ní ẹgbẹ́ ọlọ́ ara ẹ̀sán tẹ̀ ń lò ọ̀yẹ̀kẹ́ ẹ̀ ti kú torí pé wọ́n ń ta nǹkan sáàfà yẹn bí ìgbà tí kíníkẹ̀ ń tomi dànù ni torí kò lè mọ́ ṣe tọ́lọ́ ìgbà míì ó lè fẹ́ rí bí ìgbà tàtẹ́gùn kan fẹ́ rọ́ọ̀lù òun kẹrù pé nọ́mà àtẹ́gùn láì mọ̀ páwọn eléṣù ni wọ́n fẹ́ wọlé sí láà ààrẹ ó ti di báàbò àyà wọ́n fọwọ́ kàn báyìí wọ́n gan mọ́ná píù wọ́n ọ̀gẹ́ olórí burúkú lélẹ̀ o wàláì àjẹ̀nú ti sọ́rí tá a ṣe dúkìá fọmọ ìyá kan tó ní ah ẹni báyìí wọn bí àwọn dáa káwọn ò tó bẹ ah eléyìí ah ó ti dọ̀gá máwọn lọ́wọ́ àwọn ọ̀gbọ́dọ̀ àtàkì ẹ̀ bó ṣe wà yẹn sẹ́rẹ̀mí àti yín èmi lẹ ẹ̀yìn lẹ iná ṣe ń rí wàá ṣèbẹ́ ẹ̀mọ́ Umaru ibn Khattab abá àmọ́ Umaru ọmọ Khattab radiyallahu anhu ọ̀gá àwọn olórí ibú ayé òun ni shaitan ọ̀gá àwọn àjẹ́ ayé òun ni shaitan ọ̀gá àwọn oṣù ayé òun ni shaitan ọ̀gá àwọn ológboni ayé òun ni shaitan ọ̀gá àwọn ọmọ kóòtù ayé òun ni shaitan anabi sallallahu alaihi wasallam ìlàsàlákà ṣàìtọ́nù fàjàgbọ́rọ̀ fàjìkà tí wọ́n Umaru bá gba bìkan èṣù lọ́ máa ń gba bòmí ni kí ló dé tẹ̀sù gangan wá ń sá fún Umaru ẹ lọ kàtà Umaru Umaru máa ń ṣètò ọlọ́run ó sì máa ń sáfẹ́sẹ̀ nǹkan méjì ni bó ṣe wọ ọmọ sàskáàrù tó mọ́sẹ̀ lọ ẹlòmíì máa sàskáàrù ibi ó ti fọ́ra obìnrin lá tẹ́ẹ̀ tí kìí sí ara yín ọwọ́ bá ọ píù ibi o ti ń dọ́gbọ́n tí wọ́n náà ń dọ́gbọ́n yọ nǹkan sí gẹ̀ tó ń mutí ibi tán ti kó sí ọlá nìyẹn ibi o ti ń wo blue film ní YouTube àtàwọn pornography site ibu. àtàwọn péèjì orí ibú tó like Facebook ibi o ti ń wo obìnrin àtọkùnrin bí wọ́n ṣe ń bára wọn ní sẹ́ẹ̀sì wọ́n ní ah ọwọ́ ti bá àlùgọ́fúlà tún ṣẹ̀ dídà o ti wà completely negligent o ti o ti ẹ̀rọ inú tọ́lọ́wọ́n bá wọn bá àtàkẹ́ ọ ń bẹ nínú ọmọ ìyá wọ́n almost fifteen years làwọn àjẹnú fi ń lé kí tí wọ́n ráyè wọlé ìjọ kan tó wà deficient nínú ntọ́ yẹ kó ṣe tí ò ṣe wọ́n sì ráyè àtáàkì torí náà ló fi jásí wípé gbogbo ntọ́ bá lè fa ká máa mú nǹkan míì mọ́lọ́n ẹja sọ ṣe a fẹ́ kírun kírun torí tọ́lọ́ àjẹ́ kankan tó bá wọlé àfa ò ríbi dé sí àjẹ́ tó bá wọlé àfa àti ẹ̀ àjẹ́ tó wọlé àfa kò ní ilẹ̀ fò lóru àjẹ́ tó wọlé àfa ìyẹ́ rẹ̀ ṣe kí ni ọ̀rẹ́ dànù ìtàwọn àjẹ́ lè ṣe ni pé wọ́n wà ní àfẹ́ eléyìí lé o wọn bí oríta àbí ìṣe ìwọ tó pẹ́ tẹ́lẹ̀ ọmọ ń jí lóru tó bá ti á jí nìsìn ọwọ́ ti bọ̀ olórí ọwọ́ tó bọ̀ ọ̀nà orí tọ́lọ̀ ṣe mọ́ ọfẹ́ sàskàrù lórún bá ń pọ̀ àfà ó dìde lọ́mọ rẹ̀ tó bọ́ sàskàrù ọfẹ́ tìlàwà lórún bá ń pọ̀ tó bá sì ń gbọ́ fújì lórún òní pọ̀ tó bá ń wo bọ́ọ̀lù Chelsea Arsenal out Chelsea go Adena inú rẹ̀ ọmọ ẹ̀dùn ọwọ́ ti bọ̀ ọ́ tó bá ti á di ibi tọ́lọ́ inú rẹ̀ ò ní dùn n ta lè ṣe the worst ta lè ṣe fún ọ ni pé kọ́ ọmọ rí tọ́lọ́ ṣe wàláì tó bá sì ń rí tọ́lọ́ ṣe àjẹ́ tó délé àfa àti ẹ̀ta ni o kò ríbi dé sí o àǹjẹ̀nu ti sọ́ báyìí tí mo wà níbẹ̀ ọmọ ìyá wa kan hafidul Quran ni ó ti á kùráǹtà òun ọ̀wá lè mọ̀ jì lóru mọ́ máa fáàtì mọ́ sọ yìí níbàdàn igi òun ò lè mọ̀ jì lóru sọ fún ọ̀tọ̀ bá kùránì ọgbọ́dọ̀ máa sọ wèrè ọgbàgbé kùránì ọmọ jí lóru bó ṣe ń ṣe mọ̀rọ́jà lọ́sàn ọmọ ṣe ní kíni òru àáfà yóò lè ile jí ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn <clears throat> obìnrin kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà lára àwa wá ṣe yìí sọ ọmọ tí ó ṣẹlẹ̀ wà láì ń sọ fi ti ara mi gbọ́ báyìí ẹ bá wọn wọ́nà yẹn o ó mo ti máa bá sọ ni ẹ bá wọn wọ́n

transformer gbé wọn tó bá jù wọn láti Ìbàdàn Saudi Arabia ni wọ́n lọ jù si sí sóye wọn dé Saudi bẹ́ẹ̀ wọ́n kọ̀ wọnú jáà lọ straight ni ṣùgbọ́n pọ̀lọpọ̀ wa alẹ́ níjọsìn tìláwa wa wọnú Ramadan wàhálà wọnú àwẹ̀ o kì í feel like pé you are spiritually inclined ọgbà àwẹ̀ òun tìláwa ọlọ́run gbogbo àwọn girlfriend rẹ ẹ mọ romance ara gbogbo wàhálà Chelsea Arsenal gan tí wọ́n gan òfura pé ti ń dẹni ọlọ́run yóò tún di next week ní ìsìn yóò tún padà ní ọlọ́run níjó lè padà o tọ ọ bá ti pé padà èṣù o ẹni náà ṣùgbọ́n lè mú nǹkan mọ́ fi ìjà màmá lù máa ń àjọ sínú náà táwọn bá wa Muhammad sallallahu alayhi wa sallam fi ọ̀rọ̀ ṣíríkù ọ̀rọ̀ kámú nǹkan mìíràn mọ́ ọlọ́run ló bí ọlọ́run ọba nínú jù sẹ́ẹ̀mù pé kèé ṣe bí nìkan ọlọ́run ọba tún sọ níbòmíì làyín àṣọrọ́kítà làyàbà tó na amálùkà wà látẹ̀kù nànà mìnàlùkọ́sí tí wà nábì bèèlè lọ sẹ̀bọ̀ iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ bàṣẹ́ rẹ̀ jẹ́ ó tó kan náà àwọn tí ó ṣòfò jama ẹja sọ́ra ọlọ́run já sófo kẹwàá kẹta fatulkọ́ fi jahannama maluma madhura àfáwa ibn abbas ọlọ́run bá ní san lẹ́sàn ń sọ̀rọ̀ yẹn wọ́n ní òun náà ni màtìrúdá àsẹ́ni tó já sí wípé látara pé o ti mú nǹkan wàá wọnú màlúùmán lẹ́ni tá a máa sọ̀rọ̀ ọbú sí màlúùmán lẹ́ni tá a máa láàlí sọmọ pé gbà míì kán láàlí èèyàn gan ju kán ṣe kí ni kán lú kán fún èèyàn lẹ́gba lọ gbogbo ẹni tó bá ti lè wọná ọ̀rọ̀ tẹ́tí ọ̀rọ̀ tí wọ́n létí ikú jẹ tí etí rẹ fi di ni ọmọ gbọ́ náà náà ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ rádaràda ọ̀rọ̀ kọ̀bákùngbé òun ni ọmọ gbọ́ ṣùgbọ́n wa tá a bá wà lùjẹ́ náà a ní gbọ́rọ̀ ọ̀rọ̀ dáadáa ni sẹ́yìn kọ́lá wa sọ nínú suratul Waqi'a pé nínú kíní kan lálágù fi àwà látà fíìmà kò sí pa máa gbọ́ mísíkì nínú àlìjánà kò sí mísíkì lálágù kò sọ̀rọ̀ ẹ̀yìn ń bẹ̀ lálágù kò sépè ń bẹ̀ lálágù kò sófòfó ń bẹ̀ lálágù ọ̀rọ̀ pẹ́nìkan lásìdẹ́ǹtì ò sí ń bẹ̀ lálágù wọ́n tó ti kó kíní kan mílíọ̀n jẹ́ àwọn níwùsì nàìjíríà téèyàn mọ̀ wá láìpátẹ́ǹsàn kò sínú àlìjánà kò sẹ́sẹ̀ nínú àlìjánà àṣẹ gbogbo ẹ tó bá fẹ́ wà lìjánà yẹn ẹni rẹ ni ṣùgbọ́n àwọn tó bá ti lè wọná màlúùmán ó dẹni yẹpẹrẹ ó dẹni èébú màdùhúrọ ó dẹni tá a gbè jìnnà sí kí ọlọ́run kò ní rí kí ọlọ́run ìyà ni ọmọ jẹ twenty four seven ọlọ́run mọ̀ sí wa lọ́mọ náà àfàsfàkùn. àfàsfàkùn rabbukum bilbanina wattakhadha minal malaikati inatha innakum lataquluna qawlan azima jama àtúbọ̀ síbi ọ̀rọ̀ akida mi nínú àkídà àwọn àfa alùsùnà wàlìjàmá òun ni alìímánù bìlìmàláìkà ọ̀ràn yẹn ni ká gbà pé àwọn màláìkà ọlọ́run ọba ń bẹ àwọn màláìkà yìí jama ẹjọ ẹjẹ àfarabalẹ̀ torí páwọn èèyàn ṣìnà látara àwọn màláìkà àwọn màláìkà ọlọ́run ọba òǹkà wọn ju àwa tá a jẹ́ èèyàn lọ jama sọ tí mo sọ yé àwọn angels Allah's angels population wọn ó ju àwa tá a jẹ́ èèyàn lọ ó ń bẹ nínú àdìsí anábì wa Muhammad sallallahu alaihi wasallam. sallam sẹ́ẹ̀rọ àwọn màláìkà lójoojúmọ́ kò dín ní seventy thousand di màláìkà tí wọ́n ń ṣe tàwáàfù ní ọlọ tán bá ti wá tàwáàfù àwọn tó tàwáàfù lónìí Ramadan twenty five fourteen thirty eight wọn àtún ní wámọ́tá yóò fi parẹ́ àwọn míì ní ọwà lọ́la àwọn tọ́lá wọn àtún ní wámọ́tá yóò fi parẹ́ àwọn tọ̀túnla ẹ wá wo láti jọ́tọ́ lọ́hún ti dáyé òun náà ti ń ṣe bẹ́ẹ̀ kí ni population ti wá àwọn tí kẹ̀ ń lọ ṣe tàwáàfù nìkan nìyẹn àwọn màláíkà ọlọ́run wọ́n pọ̀ jù wá lọ ìkan nìyẹn nínú tá a gbọ́dọ̀ gbàgbọ́ ẹlẹ́kejì àwọn màláíkà ọlọ́run wọ́n dá wọn látara àmọ́lẹ̀ ìmọ́lẹ̀ náà ti dá wọn ní ló fi já sí wípé màláíkà ọlọ́run original kò lè fẹ̀ mọ̀lẹ́kọ̀ ọlọ́run òríjínà làwọn àáfàá fi ṣe rọ́dù àwọn tí wọ́n fẹ́ ti ọ̀rọ̀ àyà tó wà ní suratul Baqara verse one oh two wàtábáwú mọ́tẹ́tìlú ṣàyàtìnú alámúlùkì Sulaiman wà máa kàfàrọ̀ Sulaiman walakinna ṣàyàtìnà kàfà tẹ́ ẹ bá wá ń kà á lọ ọ̀rọ̀ kíni bíbá bílà hárúta wà máa ń rúta àwọn tó bẹ́ẹ̀ sọ wípé arúta àti mọ́rúta mọ̀lẹ́kà ni wọ́n wọ́n ṣe mọ̀lẹ́kà ọlọ́run tó dáwọn mọ̀lẹ́kà ọlọ́run ọba àwọn kan ẹtún bọ́ dáadáa wọ́n fẹ́ sọ wípé èṣù wípé ń bọ̀ jẹ́ pé ìbílísù ṣàìtọ́n ó gbà ní àwọn mọ̀lẹ́kà àwọn kan fẹ́ ní mọ̀lẹ́kà ni ọlọ́run ní kánà mi náà lè jí nì kì í sara àwọn mọ̀lẹ́kà torí pé ròyìn àwọn mọ̀lẹ́kà kò ṣe kí ni kò pèsè la àwọn màláìkà ọlọ́run ọba láyá súnà lọ àmà àmọ́rọ̀ ohun wà yẹ fún àlòrùn àmà yòrò márù tọ́lọ̀ bá lẹ́yìn màláìkà ọya ẹlọ ẹlọ jókòó ká orí cocoa house fún two hundred years wà láì wọ́n sí kòkó ní cocoa ojú àwọn máa pa wà òun àwọn máa pa wà àwa tá a jẹ́ èèyàn àwa ni làákà ìwà ní problem ìwọ bó ni ó ṣe nǹkan pé ah, ẹ̀yin náà ẹ imagine sẹ̀ téèyàn bá wá ń lò jáàbù sẹ̀ ẹ̀ téèyàn jẹ́ graduate téèyàn ní first class téèyàn rí lecturing ẹ̀yin náà sọ̀lẹ̀ bàyẹ̀ sí èmi ní ìsìn mo fẹ́ iṣẹ́ lecturing ó ti rò wípé ah, tètòun bá ti á ṣètò ọlọ́run só lè dáa fóun ta ló sọ fún ọ pé ò lè rí lecturing níjọ́ táwọn kan graduate lánàá kò sí àlíkùmọ̀ university nílọrin ọ wà lónìí àbí òsí lónìí níjọ́ táwọn kan graduate kò sí fountain university lóṣogbo ọ wà lónìí àbí òsí lónìí bóyá tó bá dọ̀la mòfìlú yunifásitì náà máa dé tèmi gangan dálẹ̀ ṣé tí n bá dálẹ̀ tó bá fẹ́ lo nìkan ọ̀bùn máa aláwọ̀ rẹ kó o fi máa lẹ́kítọ̀ ọ̀gbọ́n mi yé ó lè dọ̀la kọ́lọ́ ó ti bá àwọn ọmọ ìyá wa kan dìde kan ti ní yunifásitì kọ́jẹ́ pé owó tí wọ́n mọ̀ san bẹ̀ gan ó ń bẹ nínú àwọn private schools tọ́jẹ́ pé owó tán san fún tíṣà àwọn wàláì ó ju principal secondary school ìjọba lọ sẹ́ẹ̀gbàbẹ́ àbẹ́ ìgbàbẹ́ jama ọgbọ́n tí mo sọ yé ìwọ ti wá rọ lọ́run pé tọ́ bá ti ṣetọ́ lọ́run ọba àlékè ọlá ò lè ríṣẹ́ tọ́ ọba ṣetọ́ lọ́run ọba kò lè dáa fún ọta ló sọ bẹ́ẹ̀ fún ọ. àwọn màláíkà tọ́lọ́ bá ní pé màláíkà ọ̀yá ẹ lọ dúró sórí ìkókó àwòsí nìbàdàn two hundred years lẹ́ẹ̀lò ń bẹ̀ màláíkà ò ní ibi ọlọ́run pé sọ́lọ́ ọlọ́sàn ní ṣe màá ṣe mí ní regret ẹ̀ tí kò lérò pé òun ọ̀pá mi òjò ọ̀pá mi mo lè jábọ́ ebi ọmọ ọ̀pá mi òyì ọmọ ọkọ mi ẹyẹ oṣù lé mi lórí mọ̀lẹ́kọ̀ ò lérò bẹ́ẹ̀ sọ́lọ̀ ló ní kí n ṣe ní táwọn máa ṣe lọ nìyẹn wọn èyí apá àṣẹ ọlọ́tọ́lọ́ bá ní wọ́n ṣe ni wọ́n máa ṣe. ṣé ẹ wá rí nínú àkídà alùsùnà wàlìjàmáà òun ní páwọn màláìkà a gbọ́dọ̀ pé wọ́n lọ́mọ ọlọ́run a sì gbọ́dọ̀ pé wọ́n lóbìnrin àwọn kèfèrí ara abitán ti sorí burúkú wọ́n ní páwọn màláìkà wọ́n ní pé ọmọbìnrin ọlọ́run ni wọ́n gbogbo ẹni tó bẹ́ẹ̀ lè sọ pé màláìkà ọmọbìnrin ọlọ́run ni onítọ̀hún ti di kèfèrí jẹ́mọ̀ kí mo lọ́dà kí mo lọ́dà ó lè náà èèyàn èmi kí mo káfàárà àwọn ọlọ́run káfàárà ibi ó ti káfàárà fún ọ sọ nǹkan àwọn ọ̀dọ́ kan bẹ tọ́jẹ́ pé àwọn wọ́n ti pọ̀ káàkiri àwọn náà ń ju kúfùrù láwọn mùsùlùmí pàápàá gan kúfùrù wọn tán wá ń ju àwọn so ti àtàwọn àtàfà àwọn ará àlọrin tí ń dàgbòrò rúkì so ti yé ọlọ́run ti ń tún wọn láṣìírí so orí kọ́ ọmọ kàfàrà àwọn èèyàn wà láì kò sóore ń bẹ̀ ọ̀dà kí lọ fẹ́ jẹ́ ń bí kọ́ kàfàrà mùsùlùmí tí ò sí àárí kò ṣe kú fúrú ń bà wá hún àárí wa kèfèrí lọ́wọ́ ọ wá ń kàfàrà rẹ̀ ó lè fi síbi jẹun ó di kèfèrí èèyàn ṣe gbá ó di kèfèrí ó fa ó di kèfèrí ó ara ó di kèfèrí ó ṣe báyìí ó di kèfèrí ọwọ́ abúfúrú lọ ọlọ́run mọ́sàwá nílò àwọn èèyàn bú nínú súrọ́tù najim ọlọ́run ọba ń sọ nípa wípé iná lẹ̀dí iná láyú mìínú nàbí láàkìrọ̀tì láyú sàmú nàlmàlà ìkàtà tẹ́sìmìyàtà lóńfà ọlọ́ni ẹ̀rá àwọn èèyàn kan tọ́já sí wípé wọn nígbàgbọ́ àyà 27 jẹ́ yẹn àwọn tí wọ́n nígbàgbọ́ òdodo nínú ọjọ́ ọ̀kan yìí àwọn tí wọ́n ọgbọ́ ọlọ́run gbọ́ lódodo àṣẹ ọlọ́run ọba ti ṣe káfílù ní imán pé wọ́n ṣe mọ̀mí ní òdodo àwọn ni wọ́n máa pè màláìkà lọ́mọ obìnrin ọlọ́run ìwọ tó ọba ti pè màláìkà lọ́mọ obìnrin yìí ṣe mọ̀mí lòlò kẹfìrí ni ẹ̀rí táwọn àfáà lónìí yẹn ọlọ́ni tí wọ́n ń sọ yẹn wọ́n nímọ̀ nípa àwọn tó pè màláìkà lọ́mọ obìnrin àbámọ̀dá wọ́n ní wọ́n pé ìní nǹkan tí wọ́n ń tẹ̀lé gbogbo àwọn àbámọ̀dá ìkéésò dodo rárá lọ́dọ̀ ọlọ́run ọba almohim ọlọ́run ọba wa fẹ́ sọ fún wa nípa àwọn màláìkà nínú àyà yìí èyí wọn àyà fọ́ọ̀tì. nínú àwọn ìròyìn ibú táwọn kèfèrí láyé ànábì sallallahu alaihi wasallam tí wọ́n ń sọ ni wípé àwọn wọ́n ètì ọmọ obìnrin wàyídá búṣírọ̀ áhàdùhùn bìlúùnfà dhalla wajhuhu muswaddan wa huwa kadhim ẹ máa wà àwọn kèfèrí burúkú yẹn tó bá níyàwó wọn kí níyàwó yìí bí kí lẹ pé ó ó kí ni tó bá ti lẹ di pé bẹ̀rẹ̀ ojú wọn kòrò ni ẹ̀rì tó ju wọn dúdú bá ó di tí wọ́n máa bínú irú obìnrin olórí ah, burúkú ẹ̀ jẹun tó obìnrin ló tó bí irú wàlẹ́ which kind of rubbish is this obìnrin ló tún bí sá ìwọ tí wọn náà bá ń ṣe bẹ́ẹ̀ jà ìlíyà ń bẹ lára ẹ̀ ìyàwó rẹ̀ bímọ alákọ̀ọ́kọ́ obìnrin ó bímọ ẹlẹ́ẹ̀kejì obìnrin ó bímọ ẹlẹ́ẹ̀kẹta obìnrin ó bímọ kẹrin obìnrin ó bí karùn-ún obìnrin ọ̀sà alhamdulilayi alùjẹ́ náà rẹ̀ di púpọ̀. alhamdulilayi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní mani ala jari àtẹ́yìnì ẹni tó bá tírẹ̀nì ọmọ obìnrin méjì ó rẹ ọmọ obìnrin méjì ìwọ sísà tó ń gbọ́ mi jọ ń torí ọlọ́run jẹ́ kí bàbá rẹ ọ̀tara rẹ sóríire bàbá rẹ àti ìyá rẹ má jẹ́ wọn wọ náà bóyá ọlọ́run tiẹ̀ lé wo pé wọ kó tún wo dáadáa tá a fẹ́ sọ ìkáwọn òbí rẹ náà torí ìyọnu ọlọ́run mùsùlùmí kù ni wọ́n ń ṣe lẹ́bọ mọ̀nà alájárí yàtẹ́yìnì ẹni tọ́ba fi wá nínú riwaya alimami Bukhari nínú aladabuli mufrod wàtúndọ̀rọ̀ka wọ́n wá wọlé ọkọ lẹ́ni tọkọ wọn bá lódìdí ní kí mo kè jẹ́mọ́ ara pọ́blẹ́mù ta nínú yẹn jẹ́mọ́ ara kí mọ́lá ní pọ́blẹ́mù kí ni odidi obìnrin sọ wá rí wọ́tọ́ ọjọ́ pé iná bẹ̀rù ọlọ́run odidi ọkùnrin náà wọ́n gbogbo àwọn obìnrin tí èso odidi ẹ̀yìn lẹ́tọ́ wọn wò ẹ̀yìn lẹ́sí wọn wò bí ẹ̀kọ́ àṣewọ́tọ́ ìwọ obìnrin tọ́lọ́run bá jẹ́ pé nírọ̀lẹ́ yìí tí mò ń sọ̀rọ̀ o tí ìwọlé ọkọ you are still a virgin wàláhì mo kí ọkọ oríire maintain your virginity mọ́jọkùnrin kakọ́ ọba tiẹ̀ jẹ́ tí ìwọlé ọkọ ìwọ tọ́ ọba ti lùsì tiẹ̀ tó inú Ramadan la wà yí nǹkí ọkọ orí ibú you still have a chance láti túbá fọlọ́run ọba wá túbá lẹ́yìn àwọn ètò ti ṣe káwẹ̀ tó dé táwẹ̀ bá ti lọ gbogbo àwọn tó bá kárí ààrẹ jẹ́ tó bá jẹ́ pé ìtún ṣe boyfriend girlfriend even látò ní ọtí àdìmẹ́sẹ̀jì bú sí wọn tàbí kọ́ lọ kán síìmù rẹ tó ń lò kọ́ wá síìmù míì ká má máa dùn láwọn pé ẹ ti bà kárí àmì jẹ́ ẹ̀yin lẹ jẹ́ kí bàbá mi àti màmá mi ká ṣe kéde kan sọ ládánù kí wàá ní ládà yẹn àṣewọtọ ọba wọlé ọkọ àṣe tó ṣèṣìná rí anabi nírú òbí yẹn èmi àti ẹ̀ sallallahu alaihi wasallam àjọ àlìjánà kàtà ẹni bí ìka méjì tó súnmọ́ra wọn <clears throat> wọ́n wá bí mo obìnrin mẹ́rin àlùjánà mélòó nù jẹ́mọ̀ àlùjánà méjì wàláì tó rí wọn tí wọ́n dẹ̀ ní ọlọ́ ẹnìkan ọ ń bẹ nínú àwọn aṣíwájú ìfọwọ́jọ́ pé tí wọ́n bá bímọ obìnrin wọ́n á wá lọ wá ọmọ tí wọ́n á train kálígbà àlùjánà látara ọmọ ọlọ́run á fún ọmọ mẹ́fà àlùjánà mẹ́ta náà ó rè méjì èlé àlùjànnà sọ̀rọ̀ àlùjànnà náà ni àlùjànnà ló ṣe o yóò fi sáté ọwọ́ ń kara mọ́yàwó irú táwọn jàìlíyà máa ṣe fíkà náà ọ̀n mínàlì jàìlíyà jàìlíyà ọ̀tà lára tiẹ̀ náà ṣebí sẹ́ríà yọ̀ǹda fún tíyàwó kan bá ń bímọ obe tó bímọ obe sẹ́ríà ló lè fẹ́yàwó méjì mẹ́ta mẹ́rin má fẹ́ kọjá mẹ́rin tó wá máa wọ ń gbọ́ <laughs> ó ní tó ṣe ń fẹ́ kẹrin àbí ìfẹ́ ọba fẹ́ kẹrin ọ̀ẹ́sẹ̀ wà bọ́ kò rẹ̀ dẹ́kí jama ẹni tó jẹ́ kó bìnrin nìkan ní òbí tí ò ní bọ́kùnrin tí ó fi kú ó ń bẹ nínú ẹ̀dá ọlọ́run wàláhì tó bá fẹ́ yàwó ju mẹ́rin lọ kò dé sí ó bọ́kùnrin tó padà rẹ̀ ni àlùjánnà ló ń bí ìjọ tọ́jú wọn tẹ́tí táwọn ọba wá bí ọba bọ́kùnrin àwọn ọmọ rẹ̀ ó bọ́kùnrin wọ́n sì máa dúró tì ọ́ ọ̀wẹ́ tí ó jogun ilé tí ó jogun ọ̀nà ẹ̀yà gbé fún sí ọlọ́run kan lè rẹ̀ ká máa bí mọ́sálásí ká nítorí ẹ tí ó jogún ẹ̀ lọ wá jẹ́ jogún rẹ̀ ńgbà náà ta ń sọ fún ọ̀pọ̀ ọmọ obìnrin òwúlò jọ ọmọ ọkùnrin lọ sáwọn ọmọ ọkùnrin tó jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ọmọ ìtàn bá ti níyàwó ta ìyàwó wọn ni wọ́n máa náwó náwó tó ọmọ obe ẹwọ̀ pọ̀lọpọ̀ àwọn òbí wa tára wọn ta ni máa dúró tì wọn ìwọ tí ó ti ranjú wèrè lọ ó lọ Port ó ti lọ Kano ó ti kúrò wà Kọ́tọ́rù wà Dubai wà lẹ́mírẹ́tì wà Saudi lọ ta tọ́jú ọmọ obìnrin tí ò ní tán complain o ọba kú sófò ọba kú jífà ọmọ obìnrin náà lọ́wọ́ àtọ́jú ẹ̀ torí náà ni pé tọ́lọ́n bá fún ọlọ́mọ obìnrin dúpẹ́ tọ́ bá fún ọlọ́kùnrin ṣe kí ni o dúpẹ́ àwọn jàhílíyà tán bá wá sọ fún wọn pé wọ́n bímọ obìnrin inú wọn ò ní dùn irú nǹkan tí wọ́n wá fẹ́ yẹn òun náà wá fi sọ́dọ̀ lọ jẹ́mọ̀ sẹ́rí pé they are very stupid ìtẹ̀yìn kàkún ìṣòro ìtẹ́ ẹ̀rí sí problem ìtẹ́ ẹ̀rí sí liability ìlọ́fà tí wọ́n ṣe ń ṣe wádùn libanat tán bá ti wá bímọ obìnrin wọ́n á sún wọ́n á bẹ́rí rẹ̀ wọ́n á gbẹ́lẹ̀ wọ́n á dẹ̀ bò mọ́lẹ̀ ọlọ́wọ́n bá wá ń sọ fún wọn pé afa asfaakum rabbukum bilbani wattakhadha minal malaikati inatha innakum latakuluna qawlan azim ẹ̀yin èèyàn yìí nǹkan rọ́ọ̀lù yín afasfakum rabbukum bilbanin wàtàkọ̀dà nínà ìmàlá ìkàtì ìnáfà asẹ́sẹ́ ń tẹ̀ ń sọ àáfàá wa ibùdó kan ọba nìsan wọn lẹ́sàn-án rí wọn lọ́lọ́wọ́n bá ń fi àyà yìí ṣe rọ́dù fún àwọn almushrikin alkadibin azaimina àwọn tí wọ́n ń rò alẹ́ ìmìlà àìnù lọ kí lànà ọlọ́wọ́ máa bá wọn annal malaika banatu lọ́ọ̀yì wọ́n rò páwọn malaika àwọn ọlọ́mọbìnrin ọlọ́run fàjá àlúlí malaika rahmani àwọn malaika tó jẹ́ pọ́lọ́run nìkan náà máa ń sìn wọ́n wá sọ wọ́n dọmọ obìnrin ọlọ́run wọ́n láwọn lọmọ obìnrin ọlọ́run ọlọ́run ní sẹ́ sẹ̀sà ọkùnrin fúnra yín ọlọ́run ọba ṣé ẹ fẹ́ sọ wípé ọkùnrin tọ́já sí pé ńlẹ̀ yín sẹ́sà òun lẹ nífẹ̀ẹ́ sí fúnra yín ẹ fẹ́ sọ pé ẹ̀yìn lẹ ní ẹ fẹ́ fìtì sọ́dọ̀ ara yín ẹ wá sọ wípé ọlọ́run ọba àlekè ọlá ó wá lọ mú àwọn màláìkà tánjóbìnrin ó wá lọ mú wọn lọ́mọ àṣẹ tọ́ba ríbi ọlọ́run ọba yín kọ́ sọ̀kan bìdùkú ṣe ríbi rẹ̀ tó rí kùkù ẹ̀ṣẹ̀ ni bí ìgbà tá à ń dọ́gbọ́n gáàyàn pé ṣe ìwọ náà sọ ò lè sọ wípé kinní kan àṣé ṣe ọmọ ọkùnrin tẹ́ ẹ sọ pé ńlọ́dà lọ ńlọ́lọ́hàn bá wá ṣẹ̀ṣà fún yín ọlọ́run sọ pé ẹ̀yin ẹ máa bọ́kùnrin èmi ò máa bóbìnrin sọ́bà láàká ìmú bẹ́ẹ̀ ọlọ́run bá ń bi wọ́n ní pé you are stupid ẹ̀yin lẹ́wọ̀ amọ́kùnrin ọlọ́run bọ̀ wà mọ́bìnrin yọ máa mọ̀lẹ́ka lóbìnrin ṣé bó ṣe yẹ rí nu ọlọ́run rárá iná kọ́m látẹ̀kọ́ lónà kọ́ ọ̀la àwìn. àṣegbólóhùn tẹ́ ń sọ yìí tẹ́ ẹ fẹ́ máa ṣàfitì ọmọ ọkùnrin sọ́dọ̀ ara yín tẹ́ ẹ wá fẹ́ ṣàfitì ọmọ obìnrin sọ́dọ̀ ọlọ tẹ́ ẹ láwọn màláìkà lọ́mọ obìnrin ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn ọ̀rọ̀ ọbú tó tóbi gbáà ni ọ̀rọ̀ tọ́já sí pé sàmà lè torí ẹ̀ ya ilẹ̀ lè torí ẹ̀ jìn tọ́já pé tẹ́ ẹ bá kú lórí rẹ̀ ẹ jìyà ọlọ́run ọba ọlọ́run má jẹ́ á jìyà rẹ̀ ṣàlàyé sẹ́ẹ̀rí alukur'an tọ́jọ́rọ̀ ọlọ́run ọba èyí tọ́lọ́run ọba sọ̀kalẹ̀ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam èyí tọ́já sí pé a fi máa ń jọ́sìn fọ́lọ́run tá a bá ka lẹ́tà kan ń bẹ̀ á gbà láàdá mẹ́wàá inú oṣù tí wọ́n sọ̀kalẹ̀ òun la tún wà yìí wàlàkọ̀dì sọ̀rọ̀ fúnná fi adal qur'an àṣẹ nínú alukur'an yìí sọ̀ráfúná fi ì mínàlùwà ìdì làálàhùn yàdàkàrún máa fi ì mínàlùhújáj wàlìbàjìnà wàlìmàwáì fàyànzájìrú àmà ń fi ìmínà ṣíríkì wà gúlmì wàlìfkì àṣẹ nínú kùránì yìí àwọn ọlọ́run ọba ti ṣàlàyé síbẹ̀ nínú kùránì yìí a ti fi wáàsí síbẹ̀ nínú kùránì yìí a ti fi ìkìlọ̀ síbẹ̀ lìyàdákàrú kí àwọn ẹlẹ́bọ kán lè bá àfẹ́ bọ́ọ̀lẹ̀ lìyàdákàrú káwọn kèfèrí kán lè kúrò nínú kúfúrú wọn lìyàdákàrú kẹ́ni tó ń ṣe bídíà kó lè fi bídíà rẹ̀ sílẹ̀ lìyàdákàrú àwọn mọ̀náfìkì kán lè kúrò níbi ìsọ̀bẹsẹ̀lú wọn lìyàdákàrú àwa tá a láàjẹ́ mùsùlùmí tá a fẹ́ sin lọ́hùn ká lè sin lọ́hùn tọkàntara tẹ́ ẹ bá lọ wo tọ́lọ̀ wọn bá kó sínú Quran ìlà ṣe ń sọ pé kò síwé kan tó dàbí Quran kò sì lè sí láyé ṣùgbọ́n bó ṣe wá rí bẹ́ẹ̀ wà máa yẹ̀ sí ìdùnnú ìlànà fúnra bọ́lọ̀ ń ṣe wá ṣàlàyé ọ̀rọ̀ tó kèfèrí ṣe náà ń sá ni pé wọ́n ń sá kúrò ánìlẹ̀ hákì ọwọ́ ń fa àlìbúdù

غير المغضوب عليهم ولا الضالين ẹni tó bá fẹ́ ṣe kòǹgẹ́ ojú ọ̀nà yẹn èyí tí Sheikhul Islam Ibn Taymiyyah àwọn kọ tírà lórí ẹ̀ iktidau siratil mustaqim mukhalafatu ashabil jahim ẹni tó bá fẹ́ wà lójú ọ̀nà tọ́tọ́ ojú ọ̀nà tó yàtọ̀ sójú ọ̀nà àwọn Christians tó yàtọ̀ sójú ọ̀nà àwọn Jews tó yàtọ̀ sójú ọ̀nà àwọn ẹlẹ́bọ àsìkò gba kùránì mú kó sì máa tẹ̀lé kùránì ọlọ́njà lè máa tẹ̀lé tiẹ̀ ibi tá a ti dúró lè nìhun nìyẹn tó bá dọ̀la insha allah á máa tẹ̀síwájú subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun mursalin walhamdulillahi rabbil alamin